إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الحديث حديث محمد صلى الله عليه وآله وسلم وشرع الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أستغفر الله سبحانه وتعالى ليس سفيان في الكتاب بطاقة الجزوائر يمين يسجدك بنوصك البراءة أشهد أن لا إله إلا الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته حلو أن الله سبحانه وتعالى أطلع أزواج من كتابه جامع بيان العلم وفضله في أبي عمر بن عبد الله رحمه الله تعالى ibi tí a bọ́rọ̀ dé òun náà ni ọ̀rọ̀ gbé tán nípa ọlá ìgbà fíìmù ibi tá a ti mú lẹ́nu òun náà ni asàrò Mu'adh bin Jabal radiyallahu ta'ala anhu. èyí tí wọ́n kọ igba àti mẹ́tàléní ogún síyàn wọ́n fi nọ́mbà rẹ̀. lábẹ́ alágbèbá fún wíwá ìmọ̀ wọ́n ní nígbà tí àsìkò yìí jáde láyé tó tó fún afárá màálù ìjábá lọ́dí ọlọ́run dàrá. wọ́n wá sọ fún jàrí àtẹ̀wé ọmọ ọ̀dọ́ rẹ̀ ni wọ́n sọ fún yín pé. ثم تركنا ساعة ثم تركها ساعة wọ́n ní ọmọ àti fún ẹ̀ hali asuba káàkiri àti mọ́júlé ọmọ ọ̀dọ́ rẹ̀ yẹn lóbìnrin wa ní ìrọ̀ wọ́n tún á fi lẹ́bi kan. وقالت نعم wípé ìwọ wo tá ti mọ́júmọ́ ibẹ̀ ọba ni mi ń wá sọ̀rọ̀ ọ̀rọ̀ mi ń sọ̀rọ̀ ahín ìlànà wọn á fẹ́ mọ́jú séèyàn mọ́jú lọ sínú náà. المقال مرحبا بالموت مرحبا بالزائر جاء على فاقه لا أصلى من نجمه wọ́n lẹ́yìn ìgbà yẹn wá fẹ́ wá sọ yìí pé mọ́rùhábà ń bìí mọ́ ìyẹn ni pé ikú máa wọlé má bàbá mọ́rùhábà máa wọlé ìyẹn olùbẹ̀wò ká tó ṣe pé yóò di àlàáfáàkọ fáàkọ òsì ni wọ́n ń pè bẹ́ẹ̀. ọ̀mà ní jèrè mọ́nà dìmọ̀ ẹni tó bá sábà mọ́. اللهم إنك تعلم أني لم أكن أحب البقاء في الدنيا لكرم الأنهار ولا نقلت الأشجار ولكن كنت أحب البقاء لمقابلة الليل الطويل والجمع لهواجر في حب شديد والمزحمة لعلماء برقد في حلق الذكر. اه اه ni wà lọ ó ti mọ wípé mi lè mi ní ìfẹ́ sí kí n sẹ́kùn láyé lè kárí ilẹ̀ ẹ̀ta láti lè ṣàtúnṣe odò tí ó fi sàn dáadáa kéde pé láti lè fi lọ́dún ṣùgbọ́n mi nífẹ̀ẹ́ sísẹ́kù láti lè yàrá ìmùkà bàdà ti lẹ́yìn tọ́wé kí n lè lo ara lóru tó kù fún sílọ́ọ̀mù nìyẹn kábàdì wàhálà yẹn ni pé kí n lè ṣe wàhálà lóru tó kù láti fi jẹ́rẹ̀ tẹ̀sán lọ́wọ́ àti kí n lè gbẹngbẹ nígbà tí ooru bá mú lọ́sẹ̀ dandan àti láti lè wà pẹ̀lú àwọn olùmọ̀ bẹ̀rù kábí fi xilaki adékè yẹn ní pé kí n wà pẹ̀lú àwọn olùmọ̀ lẹ́ni tí ó fi orin kúkún lẹ̀ báyìí yẹn ní pé wọ́n jókòó àtàyà ń bẹ̀ ní xilaki adékè níbi tí wọ́n ti ń adékè o. ìwáyà yìí tọ́wọ́ àmì ọ̀sánà ìdòrò ẹ̀mọ̀ ìfowó òun ni ò jẹ́ kí ogun rege ìyẹ́kùn kẹsàn-án wí sáré débi ohun tó bá jẹ́ àdé ìṣòrí àkókò. nínú àwọn àṣàrò bíi tọ́wá nípa ọlọ́tọ́wà fún ka ìmọ̀ àmọ́ òrùkùn nọ̀rọ̀ ọ̀hìn wọn lọ́wọ́ àánú àlàmìlì náà lílá ìdarí dúníà nínú àwọn tí ń ṣiṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ nítorí tọ́lọ́hún láyé mìíràn yìí ó ní mo rí aláìní kan àtùkọ̀ wíyá àtùkọ̀ wíyá ó ní mo rí lójú oorun ó sì wà mẹ́rin tó dún rí mọ́ kílàkìdíkẹ́ àwọn àyè ìjókòó tá máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ wọ́n á sọ wípé mọ́gàlá mẹ́sìkìnnà ìwọ aláìní yìí àwọn ni àìhàn zahabati wàllá ya amáwò alimaskana òsì tẹ́ẹ̀fì ròyìn tẹ́ẹ̀fì ròyìn mí jẹ ló ń gbà bọ̀ wà láyé ẹ ti lọ báyìí o ọjà aligani awolẹ akibar ọ̀rọ̀ tuntun bi dìde wọn á ní tuntun sọsọsọ wọn ní bẹ́ẹ̀ mọ tẹsán àlọ àmọ́ òsì hàlàkùn lìjánná. وتذهب حيث شاءت kí ló dọ́ fẹ́ máa bèrè nípa ẹni tí wọ́n yọ̀ǹda àlùjẹ́sẹ̀ fún ṣe pé ọmọ àlọ́bí tó bá wù mọ á sọ pé ọbí mọ dáàlì kúkú ò ló ṣe rí yẹn ó ní bẹ́ẹ̀ ni ìbímọ jáàlì ti ṣe yẹn nítorí màá lọ jókòó síbi tó ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ni wọ́n sọ́ọ̀bù rẹ̀ alẹ́ lè fàkìrì àti ṣe sùúrù lórí àyè irú àwọn eléyà lè mú wá sí mbẹ mo ò kúlọ̀ fi sànẹ́bí ẹnìyẹn ló wù rí lójú rẹ̀. kéèyàn tó rí mọ́ bí wọ́n bá ti sí kírun kì í àti súnfì o ẹ̀wọ̀n bá ti sí a máa túmọ̀ àyè ìjókòó tí wọ́n ti ń kọ́ yẹn nímọ̀. irú àwọn ìjókòó táwọn òṣùwọ̀n ti máa kọ́ yẹn lẹ́sìn. ẹnìyẹn ní pẹ̀lú sábàbí yẹn kò sí lọ òun gbébi tó wù ú náà lójọ́ náà pẹ̀lú sábà bí asọ́bùrù alẹ́ pàkìrì bákan náà ló jẹ́ kó ń rí ọ̀rọ̀ yẹn yẹlẹ́ yà á lè mú wá sí lára òun. nínú àwọn míì ní ìgbélé ilẹ̀ tọ́jú àwọn ọlọ́ọ̀fin tí anabi sallallahu alaihi wasallam wọ́n lọ́wọ́ látọ̀dọ̀ mọ́ àádùn ní jábá wọ́n ló ti ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé. ṣùgbọ́n tó olùmọ̀ òun náà ni aminu lọ́ọ̀dì ìlàrọ̀ ẹni tọ́lọ́ ń fọkàn balẹ̀ sí jùlí lórílẹ̀. ọ̀rọ̀ mi náà ni àfa ṣé kàdámọ̀ ìfàwájú òsáàkì tọ́ wọn ní ọgbọ́jọ́ àwọn fi kọ́ kíní orí ẹgbẹ́ ìgbẹ́ pẹ̀lú sáwùrọ̀ ọ̀tọ́lọ́ àtìlẹ́lẹ́ ìlúmi wà fún sàkàró bí a ní ọmọ ọmọ náà wọ́n ọ̀ọ́ ìdílé ọmọ mi láti gbé wọn lágbára pọ̀ ọmọ náà wò ni wọn lórí gbé wọn mímọ́. wọ́n yàrá hadith yìí ni àbá yàrá ọwọ́ àkùnrin ìgbé mọ́lẹ̀ ìmáàdì ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa ní sálẹ̀dù rẹ̀ ẹni tó ń pè ní àpò ìbìrìhà wọ̀wọ̀ kẹ́sìdà ọ̀pàrọ̀ gbà nínú ọlọ́dún bẹ fún ìmọ̀. àlàyé ọ̀rọ̀ kan ló tó wá látọ̀dọ̀ afọ àwọn alḥasan rahimahullah nípa ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba sùhánà tọ́lọ́run ní rabbana àdínà fid dunya ẹlẹ́dàá wa wa ní dáadáa láyé kí ni àbáwá hasan túmọ̀ hasan ẹ̀mí dúnìá ìkìlómítù alẹ́ ìlmù wàlẹ́ ìbá. ni wọ́n fi ń pe rọ́bà náà yẹn ní jìmọ̀ ọ̀tọ̀ à àkótẹ́ àdúrà. wọ́n sì wá nú àdó àtẹ̀yìn òsè nígbà tó bá lọ láti lọ sí ziyara ti bẹ́ẹ̀ ti lọ ìlhàrá ìdámọ̀ tàbó báyìí náà ròdùn ní lìyàmáni wàlìhàjàre asùn. تغير الذكر وتقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب أبا الحسن دابر بن جماع الدعاء قال ربنا آتنا في الدنيا حسنة في بمدان ترنا ديبه اللهم ولي العلم والعبادة لا يبي wani mọ torí الله lọ́la dín ní báwọn Yorùbá náà ti ìmọ̀ yẹn là á fi sẹ́sì gẹ́gẹ́ bí Ali ibn Abi Talib radiyallahu ta'ala ti sọ gbígbé bá bí ra àyè tó bá bí ẹ̀sìn amamase pẹ̀lú làákà yìí ìsàlẹ̀ bọ̀sẹ̀ lọ́yẹ ká máa pa ìsẹ̀dì òkè olùdókòwò mi rí ọlọ́run wa nígbà tó wọ́ bọ̀sẹ̀ sálùwà làwọn ajá àwọn sálùwà láàmì òkè ìpọ̀sẹ̀ yẹn ló ti kíni ọ̀ lọ́fà. sábà ni wọ́n fẹ́ lọ́wọ́ bẹ̀rọ̀bẹ̀nẹ̀ àádìnà bìtúnìyà hasana ẹ ọlọ́run fún wa ní dáadáa láyé àfáà alḥasan al-basri ta'ala wọ́n ní wọn dáhùn sọ̀rọ̀ náà ní pé ọlọ́run fún wa ní alẹ́ ẹ̀yìn náà wọ́n alẹ́ ẹ̀yìn náà nígbà tá a dúró yìí pé ń lẹlẹ ìbáda tẹjà ìlà mùsàkọsílà pé Ọlọ́run fún wa ní ìmọ̀ láàbì lè sìn ẹ àtijọ́ ni láyé ń bíbà ọ̀rẹ́ ni tó wáyé tó yọ olódò tó tó wáyé káfíru kò rí dáadáa kẹ̀kẹ́ láyé. méjèèjì yẹn gbogbo oríṣi ló ti kó sínú ẹ̀ lẹ́yìn mú wọ́n lẹ́yìn bá dá. nítorí ìjọsìn ọlọ́run fi dára bó sábà àdìmọ̀ nípa ìjọsìn. èèyàn onímọ̀ yìí pé kàkàdé wo àwọn ilẹ̀ ìbàdà. tí dẹ̀ra bá dé ní ìsìn ó ní ìbàdà tá a ṣe tá gbójú dẹ̀ra. kí ni ìjọsìn tá fi gbójú dẹ̀ra? ẹ̀ dáhùn. àṣùkò ṣùgbọ́n ìdálà mẹ́kọ̀ọ́ ìdákàáyìn tí o bá símọ̀ o lè wò pé àwẹ̀ ló fi kojú dára. ọlọ́run wá sí ìdára owó fún ẹni sìn àwọn ẹni táwọn nímọ̀ àwọn tí wọ́n nímọ̀ àwọn náà lẹ́sìn wọn wọ́n yọ sàkà tí wọ́n gbogbo gbà wọ́n wá lọ kí nẹ́fìlà mọ́lẹ̀ ọ̀rẹ́ wa. ó ti sùkúrù pẹ̀lú kí wọ́n lè kó ohun tí mẹ́ lọ́wọ́ ẹ̀yà bóde ni. ìmọ̀lẹ́ ọba fi yéèyàn yìí pé ńgbà dídẹ̀ rájé ìjọsìn dáàsì nígbà dídẹ̀ rájé òun ni kíni òun ṣòfò. òkèdè alẹ́ bọ́rọ̀ ṣe rí náà nìyẹn o tí àdáwò bá ní ìjọsìn wo làá fi kojú àdáwò ẹ̀ dábì lóhùn afọ́bọ́. àdáwò wa dé ìyá nígbà táná ò ti dé báyìí ní ẹja máa lọ sí sàrà ká pàṣọpà pọ̀ mọ́ra wọn. kájẹ ládùn àti sàrà máa ń wúlò fún wọn tó àgbájú làdùn máa ń wúlò fún tó ti ṣẹlẹ̀ àti ohun tí ó padà ṣẹlẹ̀. àdúrà àti sàrà àti sàǹfààní lágbóró kò dé má ṣẹlẹ̀ àbúyẹ. ó ti wá jẹ́ ọ̀rẹ́ ní sọ́búrò nìyí ìmọ̀ ni ó jẹ́ kí yẹn yé wa pé irú ìgbà tí yẹn wà yìí o ìjọ sí ẹyọ fẹ́ kọ́tẹ̀sì lọ láti náà ní kíni o sọ̀rọ̀. òun ló ń kílẹ̀ àti yẹn náà yìí pé tí yẹn bá dérú haram yẹn fún ẹrẹ́ fún ọ̀tá lẹ́ẹ̀mejì o lè lọ lẹ́ẹ̀kan ebi tí tòun ti fẹ́ kọ́ méjì láti mo ti lọ fẹ́ yìí bọ́yà ń lọ bí wọn tó gbé mi sí sàárè nísì ọlọ́run ọba sùhánà nìkan lọ́mọ́. ìmọ̀ ní oúnjẹ oyé yẹn yìí pé tí yẹn bá wà láàyè yẹn ìwọ tí yẹn fẹ́ tí yẹn gbọ́dọ̀ pọ̀ láti máa ṣe òwúlẹ̀ nìkiri atọ́wà. kọ́dà kí yẹn lọ central mosque Abuja bó ṣe tọ̀ wá fún bẹ́ẹ̀ òsì bídíà. ẹ wọ́n fi góòlù ṣe gbogbo wájú ìta rẹ̀ kí làwọn fẹ́ fi léyìn ẹ̀sìn. ayẹyẹ lásán nìyẹn lẹ́yìn sáà. Al-Masjid Al-Haram kọjá bí ilé ọlọ́run ọba mi wọ̀ ìjọ sì tó sì ṣe jù níbẹ̀ yẹn ìmọ̀ ní òjò yé yẹn pé o tó gbọ́dọ̀ pọ̀ lórí ẹ̀bẹ̀ yẹn mo ní sọ́wọ́ àrùn. ìmọ̀ náà ní òjò yé ìgbé tí yẹn bá wà nùrọ̀ náà kí lè yọ ọgbọ́n nù rẹ̀ olè yọ ọgbọ́n nù lẹ́yìn tí yẹn ti gbà rẹ̀. ìlà wà ìlà wà ní yanni a máa wá sí ni o àfa òjò náà ló fà yẹn a ni o a máa ká àwọn ẹ̀ ń lọ́hùn báyìí nìyẹn o ẹ àgọ́ pé kéèyàn rẹ̀ yẹn létí ẹsẹ̀ sin lọ́hùn ṣùgbọ́n ń gbà yẹn kí ló dé ẹgbẹ́dọ̀ pọ̀ bẹ́ẹ̀ jù sílẹ̀ o àtúnṣe tí wọn bá tún máa ṣe júùdù ló ọmọ àtọ rẹ. tó nípa bẹ́ẹ̀ afáwọn alḥasan wọ́n ti fẹ́ rí ọ̀rọ̀ ọlọ́run ọba rọ́pàdà àtìnà fìdòlìyà hasanà pé wọ́n ọlọ́run ọba ẹlẹ́dàá fún wa ní dáadáa láyé ìtumọ̀ rẹ̀ náà ní pé fún wa ní alẹ́ ìlmẹ̀ wà ní ìlmẹ̀ fún wa ní máàkì jọ̀sìn. ẹgbẹ́ méjèèjì la ní ìdí bí ẹ bá mú kéèyàn kẹ́jẹ̀ gbẹ̀. olùpàdé àwọn ọ̀ṣun ìyá. فقل ليس واحدا وإن وحق الله إياك أنصاب ọba gbàgbọ́ yé ọsọ pé sufi àgẹ́sẹ̀ tún sufi ní zọ ìmọ̀ àtijọ́ tù má kú kánú méjèèjì o wáyé ní wàhálà kìlọ̀ ìyá ká àrùn sọ pàápàá ọlọ́run ìwọ ọlọ́run omi fúra wọ́n àti ní ìṣe fún ẹ o ọ̀dọ̀ alika kọ́ ọ̀sìn láwùjọ tó kọ́ níbo ní òtò kọ́. eléyìí tó ti gbóhùn nímọ̀ tí ò ní jọ̀sìn ìbẹ̀rù ọlọ́run tó sílẹ̀ bí rẹ̀ ìyẹn ọ̀dà wàhálà àjàkú wòlò àìfàzọ́lìjà àlè ọ̀sùn lẹ́kọ̀ọ́. olódò wa lélẹ́yìí àtúnṣe olódò fẹ́ẹ́ wọ́n lè túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba wọ́n fi àfihàn sí hasana kóòtù wa fún wa ní dáadáa lọ́rùn afáwọn hasan sọ pé òun náà ní kíni òun àlùjáde àlùjáde. bẹ́ẹ̀ gbogbo lálàtí ní ẹ̀ máa wà ń kẹ́ láyé àwọn sáàbù yìí wá lọ ṣàkọ̀rọ̀ wá ìkẹ́lẹ̀ bẹ́ẹ̀ tó máa rà lè jẹ́ bẹ́ẹ̀ wà ó ń tọ̀ padà lóbi àti tí wọ́n bá sọ wípé rọ́bànà àtìrẹ́ fi dúnìá àhásàdà yìí lè jùmọ̀ ọ̀tún àárín ẹ̀ ká jìyàn rẹ̀ tó lọ. káwọn ẹ̀ ti rí nǹkan tún àwọn ọ̀túnmọ̀ rẹ̀ lẹ́nu. wọ́n ní alimọ́mù kúrútùbí rahimahulọ́ wọ́n mú ọ̀rọ̀ yìí wá nù alìjáàmì lè àkàmì kùrán. ẹgbẹ́ wa rọ̀ mí tí wọ́n tún lọ fi ti hasan nípa aya yìí ọjọ́ tòkè a nídìí láti padà abẹ́ mu. wà Ibn Wahab rahimahullah fọlẹ́mi gbọ́ Sufyana yìí ti sọ pé al-hasanatu fid-dunya tó yé tayyibu wà lẹ́yìn. dáadáa yé là ń tọrọ yẹn ìtumọ̀ rẹ̀ ní arísìkí dọ́gbọ́n tọ́da. wàlẹ̀ ẹ̀lmù àti mọ̀ èwo náà ní ìtumọ̀ rẹ̀ wàá gbọ́ngbọ́n bẹ̀rẹ̀ arísìkí dọ́gbọ́n àti mọ̀ wàlẹ̀ hasanatu fil akhirah àlìjẹ̀nù dáadáa lọ́rùn mọ̀ wá lálẹ́ jẹ́nà. ẹ̀rí bákan náà ọ̀rọ̀ míì tún ní látọ̀dọ̀ Hisham látọ̀dọ̀ Al-Hasan wọ́n ní sẹ́yìn yẹn. إن الرجل ليتعذر عبادة wọ́n ní Al-Hasan tún sọ léyìí wípé ẹlòmíì ó sì kọ́ ẹnu ọ̀nà kan ẹnu ọ̀nà àbáwọlé kan nínú mọ̀ ọ̀yá àmàlò bẹ́ẹ̀ yóò sì lò fẹ́yìn bá lè ṣe bẹ́ẹ̀ káyọ̀rọ̀ mílẹ̀ tóníyà wọ́n máa fi là olórí ìdáyà tó wọn bá wà bẹ̀rẹ̀ pípọ̀ sáǹfààní ní ìmọ̀ta kọ́tà lò. òbí jáde ilé gbogbo àwọn ọ̀gá ìlànà ń ka nínú tíra ìṣẹ́jú ká máa gbé kóòtù tákàdá àgbèsínú ọpọlọ wa máa ṣiṣẹ́ òsóǹdè kan tó dé mọ̀mọ́lẹ̀ tó ká lò mo ní òdíje ká gbàgbé súnà. kọ́dà rí náà ẹni ìsáájú rẹ̀ rí ká sọ̀sọ́láwó ṣe hijamu ọ̀sán dirhamu fẹ́ ni ẹni ẹni ẹ̀sìn lọ ṣe hijamu òun náà ṣe ẹni dirhamu tó lè gbàgbé àdéhùn yẹn mọ́ kò ṣe ti bẹ́ẹ̀. pàpà jùlọ súnà tá a bá wò pé súnà yìí wọn ò mọ́ láwùjọ ìgbà wa sì rinlẹ̀ lórí ẹ̀ ẹ̀wọ́n bí irú irú lẹ́yìn àlàǹsárì ìsinmi fìlà yẹn lẹ́yìn àlàǹsárì sọ́wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà sì lálàáfíà lóòótọ́ àwọn afá wa káàkiri wọ́n máa ń sọ pé bọ̀yà kọ́ dágbọ́n bíi sómi ò tó lẹ̀. ìfá wa torí àwọn afárá wa jà ìwádìí ọ̀yọ́ àti ṣùgbọ́n ká wà torí gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn sọ fẹ́ẹ́ rí yẹn bẹ̀ ṣùgbọ́n ká mẹ́mí nìkan lọ́dà ni ìdíjú wàhálà dé ni àwọn afá aládùúgbò lọ fi kì í ṣe fáwọn sọ̀sálà nìkan lọ́dà ni torí ẹgbà wa àlùfẹ́ ìdáhùn fún òṣùrọ̀ ìlú kan bẹ̀. kèédè tó ṣe súnà àyílà dáhùn sọ̀tálà òkè lọ́sẹ̀ padà lẹ́yìn àlàzárì pẹ̀lú bá kọ́ lẹ́kẹ̀ yẹn ti lè kẹjá òmùdù sọ̀rọ̀ ẹ̀kú yẹn tí àwọn àyíṣà ń sọ òdì ọlọ́run tẹ̀lé àdìhá. nípa níbi sọlọ ọ̀sẹ̀lá ó káyìlá ó sì náà fílà lẹ́yìn rẹ̀ ó tún ká làzárì ó sì náà fílà lẹ́yìn rẹ̀. ìdá fẹ́ràn bí wáyé kókò sí náà fílà lẹ́yìn àyílà á fọ́ nítorí bá ti jẹ́ súnà tó yẹ pé àtẹ̀tẹ̀ gbọ́ ni ọkọ̀ sí bákàbákà lé ó sì rinlẹ̀ àwọn àdéhùn tó dẹ̀ wá bẹ sí gbádùn ọ̀pọ̀lọpọ̀ àwọn àhàdìsì ọ̀wà nù sọ̀hìn bùkọ́rì àwọn àdéhùn lálàáfíà tí àwọn ẹni ọ̀rọ̀ ọ̀pọ̀ òun yẹn tẹ̀ pàṣẹ àwọn akéwì. gbogbo àrùn ọ̀kẹ́ láyà á jì kéde bí láti fi ṣe àárín ṣùgbọ́n láti fi dé mọ́lẹ̀ pé mo ní yẹn rí nẹ́fìlà máa ń bẹ lẹ́yìn ìran ọdún bẹ́ẹ̀ ni ìyẹn ní ẹ̀ bá darí délé ọwọ́ àlùsọ níbi ìlú ọjà rẹ̀. gbogbo àwọn kí náà èèyàn máa ṣe tí yẹn pé yẹn tiẹ̀ ti kọ́kọ́ ṣe náà ìyẹn ti gbó nìyẹn pọ̀ lọ́wọ́. ìyẹn ti dédé ọ̀rọ̀ alhassan dùgbé ìnàrọ́jùlá dádájú èèyàn ó lè kọ́ ẹnu ọ̀nà kan péré nù ẹ̀lì ọ̀yà àgbàlóbẹ́ ọwọ́ àlò ọ̀yà òmìnira tó ní àwọn ọmọ òfin yẹn olórí jayé àti omi gbẹmẹ lọ. ilé ìwé gbẹ kọta máa ń kọ kálukú sáláńsì máa ń bọ́lá àwọn ìyàwó rẹ̀ lé nílùú ní wa lólò ẹlòmí ọba gbé ojúbóbìnrin hẹhẹhẹ rí ṣé ìbàdàn sọ̀tàn lánàá ṣe ṣe yóò máa lejú fún gbogbo ìgbà ni kò ní dán haka rẹ̀ kò ní láàbà rẹ̀ tọ́wọ́ rẹ̀ ṣe fi ṣéèkì kábàá yóò hajara ni ó lè hajara rẹ̀ ṣàhara oṣù kan kò ní tẹ̀lé wọn ó ti jọ́ títọ́ òun yẹn bá tún rìn sí i lánàá òkè tó bá ní òkú síbi káàdé síbi àbùkátà jálọ̀ bá padà. kí ló sì fà á kà á tẹ̀lé lọ́mọdé tẹ̀ àlùlámi sùnà bẹ́ẹ̀ ni gbọ́ àkọ́ sùnà ṣùgbọ́n àkọ́ ṣùgbọ́n gbàdá lò. bá ti lò báyìí yẹn kọ́kọ́ ti ṣe kíni o ó ti dúró nìyẹn yẹn tún lè gbàgbé ẹ̀ wọ́n torí bẹ́ẹ̀ ni ẹ kí ẹ dẹ̀ ṣiṣẹ́ tọ̀ ó lóore fún yẹn jẹ́ yàjogun tó wà nù ẹ lọ tó bá yé wa bẹ́ẹ̀. ẹgbàá wa mi tún látọ̀dọ̀ ọ̀nà ọ̀tọ́ ọ̀bọ̀lọ́dì ọlọ́sọ̀lá ẹ̀ wọ́n là débi sọ́lọ́ lọ́wọ́ àṣẹlá sọ yí pé. tí ẹ bá ti fọ́ wa lọ sánẹ́dù hadithi mẹ́tíkù ẹnìkan tá a pọ̀ rí àpọ̀ bá bàdà pọ̀ gbọ́dọ̀ ìmù ibẹ̀ ni yóò tọ́ bá wí hadithi kan ọsọ fún yẹn ọdẹ lò wọn fún ní ládàá ti pẹ́pẹ́. nínú àwọn àtàrò mi tuntun wa látọ̀dọ̀ àfáwọn abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu láwọn ojú ọ̀dẹ̀ kan tó sọ pé tọ́ba rí àwọn ọ̀dọ́ tí ń wá ìmọ̀ yóò ní mọ́rùhàmà bí àná bí àìlè. ìgbà ọ̀dọ́ tó yẹ kó máa ti yàwó yàwó káàkiri ọ̀tẹ̀ fóònù látara pé ọ̀tẹ̀ fóònù yẹn gan ìgbòho wa parí ẹ̀ sí aago kí oru lì. kéde sí wọn bẹ́ẹ̀ bí ó ṣe jalè àti fíìmù kò sí wọn nú ẹni ìwọ kú. torí bẹ́ẹ̀ wọ́n ní afọ Abdullahi bin Mas'ud radiyallahu ta'ala anhu tọ́bi rí àwọn ọ̀dọ́ tí wọ́n ń wá ìmọ̀ ẹ̀sìn àdìmọ́rùn-ún bíi àná bíi àìsí ìdùnnú. máa wọlé máa rọra ẹ̀yin tẹ́ jẹ́ ìṣẹ̀lẹ̀ ru ìbọn torí àsìkò ọ̀dọ́ òun ni làákàyè sábà máa ń pè é àdìbì nìyẹn ṣe lẹ́jọ́ lọ́dà nínú àwọn ẹ̀sà tí ń bẹ fásitì ewé àsìkò ọ̀dọ́ tá a lè rí nígbà míì òun ni kí làákàyè ọ̀sàràjọ. bíbí pé èèyàn ọ̀fẹ́ ẹjẹ́ kí n ṣe ẹ̀ bírèdì fi sọ̀rọ̀ tó wà lẹ́yìn àsìkò ọ̀dọ́ ni o àsìkò ọdọ ni nǹkan àbí tí wọn wí fagbalagbà tó lè tó bí ẹ̀mẹ́ta ọwọ́ kẹ báyìí owó ti há àsìkò ọdọ ni inú ẹsẹ àti mẹfọ ọdọ ni òun ni àyùnjẹ tó lọ lọ́wọ́ àtàlà rẹ pé ó ti ẹlẹ́dàá rẹ ó sì é léèmọ̀ nípa ẹni tó jọ̀dọ̀ tọ́wọ́ àti pé sọ́bùà ìsìnkú òní bí òtítọ́ tí sábà máa ń wọ́pọ̀ láàárọ̀ ọ̀dọ́. ṣẹlẹ̀ ajima ṣe mọ̀ ìròyìn ẹ̀dẹ̀ ìrọ̀ àkẹlẹ̀ àwọn àwọn ọ̀fẹ́ ni wọ́n fẹ́ bí wọ́n lẹ pépà káàkiri wọ́n lẹ̀ lálẹ́ wọ́n lẹ̀ rọ̀lẹ́ bàbá ń nítorí pé tọ́nà rẹ́kù bá dé tí ọba bá káàkiri ó lè dí owó tá a fẹ́ gbà kú o. ẹ̀sẹ̀ yìí wà lágbára pọ̀ ọba tí wàá lẹ pépà kí wọ́n gbà ah, gbogbo àwọn tó lẹ pépà gbà gbogbo ẹ̀yìn náà wọ́n gbà tèmi ee wọ́n ti lẹ pépà mọ́ wájú ilé ẹlẹ́mí wọ́n ti lẹ̀ mọ́ yàrá wọ́n ti lẹ̀ mọ́ lẹ́lẹ́ adúgbò gbogbo kìtìkìtì àsìkò ọjọ́ ni ẹ lè ráwọn kẹtẹ tá a fẹ́ jù bẹ́ẹ̀ lọ. alọ sí mọ́kúbára alọ atúndé atúnkẹ̀wọ́n tí wọ́n kiri bọ́lẹ̀ káàkiri ha kí ló dé àsìkò ọ̀dọ́ náà ẹ̀ lè ní bàbá arúgbó kẹ̀kọ́ máa lọ máa fi irun kẹlẹ̀ láéláé ẹ̀ lè ní. lóbi jáde pé àfa àwọn ọ̀tún lẹ́bùn náà sọ̀rọ̀ jùlọ di ọlọ́wọ́ tẹ̀lé àdùn tí wọ́n bá rí àwọn ọ̀dọ́ tí wọ́n ń wá ìmọ̀ ẹ̀sìn wọn mọ́ṣálá ìyànà ẹ̀bí ẹ̀yìn ìṣẹ̀lẹ̀ ru ọgbọ́n ẹ máa wo lẹ̀ mára bá ọ. ọmọ sọ bíi ìtúlẹ̀ ẹ̀yin tẹ̀ jẹ́ àtùpà òkùnkùn torí ọ̀dọ́ àwọn sọ pé àkùsáàdì bẹ́ẹ̀ láti sì sọ ìyẹn já lò. àgbàlagbà bí nǹkan mi lè yé gan. ó lè jẹ́ báyà tọ̀bí ààrẹ ọ̀rọ̀ lọ́fà ẹ̀ sì ní mọ̀ bóyá. gbọ́dọ̀ tọ̀gbà kílẹ̀ àfi ń pamọ́ bẹ́ẹ̀. ẹ wọ hadithi onípapò tí ọ̀rẹ́ wa dára láàmú. ibẹ̀ yóò lè pápọ̀ ha àgbàlagbà alára rí jẹ́ ọ̀sán ibi pápọ̀ ha yìí ọ̀dọ́ náà lórí pé yóò lọ àdéhùn bẹ́ẹ̀ ló gbọ́dọ̀ kálí ti ju àdéhùn yìí jẹ́ bẹ̀rẹ̀ àdéhùn yẹn ló ti ju lọ́wọ́lá aṣọ́kọ̀ àlà ọ̀nàbí là àmọ́tòrò ìwádìí àyíndà tó lè sọ́lá ṣé máa ń gbé mi fẹ́ fara di ìjọ mi ni bá pa ọ́ láti tó kọ́ máa kọ́mọ àrùn pákó ní gbogbo ọ̀rọ̀ kọ̀ọ̀kan. àfa àwọn ẹlọ́dẹ̀ gba hadithi wa tọ́wọ́ yá wípé òun nìyí pákó rẹ̀ bẹ ní etí rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí kọ̀ǹkẹ́sẹ̀ bá fi kálámù ha etí. kọ́dà asáàrù bíi túbọ̀ títa gbogbo rẹ̀ oríṣiríṣi asáàrù wa pèsè sí àwọn sàhábàjì. tọ́wọ́ bá kẹ̀sì ní hájà sí báyìí yóò sì yọ pákó yẹn létí yọjẹ́. ìwà àwọn kẹjọ nìkan tó àwọn àfa wa tí wọ́n gbajúmọ̀ mẹ́ta yẹn tí wọ́n rí pé wọ́n máa ń mú pápọ̀ yẹn lọ́wọ́ máa ń fi lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí lẹ́kọ́ ṣàpèsè súnlẹ̀ nípa àdúgbò àfa àwọn èyí ti máa súnmù ọ̀rọ̀ yẹn ò tí ì yé rárá wọ́n èyí ti súnmù ìhun tí wọ́n mọ àwọn ẹni ìṣáájú mọ̀ ni pé wọ́n fi ha etí ọ̀dọ́lẹ̀ lẹ́kọ̀ọ́kọ́ ni ẹni tí ọba sọ̀rọ̀ kọ́ sọ́ ni ó fi hẹ́ títè. so nípa bẹ́ẹ̀ wọ́n ní Abdullahi fún ọ̀sùn tó tó wá sọ wípé olùkọ́ ni tìyà àwọn ẹni tó ṣe yí pé wọ́n gbó lásán máa wọlé máràbà àwọn tó ṣe pé wọ́n gbó lásán ìyẹn ni pé wọn ò wọ́rì láti fara sí mọ́ jódòdò lè kúrò ọkẹ wọn sì ti tu èdè ìsí erin gàgà dọwọ olùsèlùkù yòó ilé wọn sóòkù rọ̀ìhánì kó lè kọ́ bí ilà wọ́n wá jó oorun gbogbo ìdílé pọ̀. lóbi á dé ọjọ́ lè tí ọba jẹ́ ọ̀kẹ́ lọ tí súnà yẹn dùn lára pẹ̀lú ògùn ọlọ́run tí ọbẹ̀ lọ́dún. ilé ní ọ̀yá tọ̀ nígbà táwọn yàrá wọn gbé àní wọn ń lóògùn fún ọmọ láàyè kìí sóògùn mo gbé ọmọ mi kan lánàá àwọn ń sọ̀rọ̀ arákùnrin yónúta wọn ni wọ́n ní kí sojú ní hmm? àwọn wí yìí máa ń tẹ̀lé ẹni tẹ́yẹ̀ bá nígbọ̀ kẹ̀lé ń pa rẹ̀ ọlọ́run bá jẹ́ àjù bẹ́yàn náà ti wà yìí tẹ́yẹ̀ bá nígbọ̀ kẹ̀lé ń pẹ̀yàn bọ́yà ó fi ìyàwó sọ̀yàn tẹ́yẹ̀ bá ní wọlé ọyá túbọ̀ jù rẹ̀ yóò wò pé àbísú nìkan lèyẹn tún fẹ́ sí kíni o lèyẹn fẹ́ fi rin lẹ́yìn àbẹ́ ti kẹ́ ẹgbẹ́ <laughs> súnmẹ̀ kan tó ti kú <laughs> ọwọ́ àṣẹ wàá yẹ nìyẹn tó tọ́ mo ní sẹ́ni yọ gbà torí ọmọ ògbé àbí súnlẹ̀ tuntun kan tó ní èèyàn tó fẹ́ fà jáde ní ọ̀sọ̀wọ́ àtàlẹ̀ yẹn. nígbà wọ́n lè jọ wọ́n ti kéwù níbẹ̀. ìgbọ́kẹ̀lé máa ń fà nígbà tí ọ̀gá nígbọ́kẹ̀lé pa lágbájá báyìí lóbi àìkọ́jọ́ ìhun tó yẹ ẹ̀rọ ìhàánù kó pàdé yìí la òórùn ìdílé kọ̀ọ̀kan ni ẹgbẹ́ tó bá fi pálukú lẹ́sìn yé débẹ̀ kọ́yà ah, agbára rẹ̀ lè má káyàwó ẹ̀ nínú rẹ̀ ṣùgbọ́n owó kì í ní pé nbí kí n lọ lọ́ọ́ lọ ibẹ̀ pápí gàrí ẹgbẹ́ rẹ̀ há ní ní tòótọ́ àgbẹ̀ kìíní ìsapamọ́mọ́ èèwà ni kọ́ á dìgbà pé a máa lọ sókòtò bọ́dì láyé. ẹ̀jẹ̀ ọba sọ̀rọ̀ ọ sọ̀rọ̀ kí nìkan ẹ̀wọ̀n fún mi. àgbàlagbà kọ̀rọ̀ kódà ẹ̀rí bàbá mi báyìí wà ká a síyàwó rẹ̀ sì ní bẹ́ẹ̀ kọ́lágbà ti dé agbára rẹ̀ ò ní ká ẹ̀kẹ́ wa rí ọ̀tọ̀ níbi tọ́kọ ń ọ̀tọ̀ níbi tíyàwó ń lọ bá rí ọ̀dọ́ tí ìmọ̀ ẹ̀sìn yé a wọ́n jọ fún kẹlẹ́ o ìgbésọ̀ bá ti pé mi náà sì ni mo jọ́kọ rẹ̀ ní wàhálà akọrí dọ́nà ọwọ́ ọ̀tún bì ọ̀lẹ́gbẹ̀ẹ́ òsì la lọ kẹ̀kẹ́ òsì díẹ̀ yọ kàn lójú. ní wọ́n sọ pé àfọwọ́ àbúlá ibùdó náà sọ̀rọ̀ jọ̀ọ́ di ọlọ́run tó làánú ní máa sọ pé rọ̀yìn hání kò lè kọ̀ bí i mọ́ ara di rọ̀yìn hání kò lè kọ̀ bí i. ní pé gbogbo àwọn adájọ́ náà ṣẹ̀dá mọ̀ ká lọ́dọ̀ wa dáadáa amágbàgbé nínú àwọn ẹni méje táwọn sọlá sọ pé wọn máa wà lábẹ́ bòójì lọ́jọ́ tí òde tí bòójì náà ti lè jẹ́ ọlọ́run kan sùpàdé wọn wà bẹ́ẹ̀ ṣáàbù dẹ́ṣà á ti àyíká ìdàgbà ọ̀dọ́ èyí tó ṣe é pé ó dàgbà ó jí jíjí orí ẹni báwọn Yorùbá ti bá ń sọ nípa ìjọsìn fọlọ́ lórí báwọn akẹgbẹ́ rẹ̀ nǹkan mi làwọn sì ń bá kí. sọ eléyìí ìwọ̀n tó yẹ ká àtàǹfààní bẹ̀ náà ni ọ̀rọ̀ àwọn ẹni ìṣáájú rere ni bákan náà àwọn ọ̀rọ̀ mi tuntun wa ilé ìlànà tó wá látọ̀dọ̀ àbí ìfọ̀rọ̀ látọ̀dọ̀ alḥasan tó ní alìcálìm. العالم خير من الزاهد في الدنيا المتشيد المتشيد في العبادة قال ابن عمر زادني أبو عبد الله محمد بن أسلم في حديث في حديث حسن هذا ينشر حكمة الله فإن قتلت حمد الله وإن ردت حمد الله. طيب. قال لا تدع الحسن رحمه الله قال تعالى بما خير من الزاهد في الدنيا كل رجال ضيع يسعى لا يلا ó sì lórí jẹ tí ṣe gbìyànjú ìjọsìn nìkan lọ òun tún dín wọn ò ní fọkàn lọgbẹ àbá ẹsẹlẹ sì fi ń rìn lọ sí alibọ nígbà lẹ àdúgbò yìí náà wọn ní bẹ́ẹ̀ ni ojú ogun náà ní kò jìnnà wọn làbẹ fún yín lóko ní àìrọ ìrora yìí sá gbàdí òsì náà. ìlú ogún tó yẹn òun yóò sọ di ẹni tí ọ̀rá yìí sá àbẹ́ntì ìsẹ̀ni ọlọ́run. mo ń wò pé aṣọ yìí òun náà lè wọ ó ti fẹ́ẹ́ tó sùn kan ní ìsẹ̀ ẹ̀sìn kan ẹ̀kọ́ lẹ̀. kò ní wí bẹ́ẹ̀ mi kẹ́ fi sọ̀rọ̀ ni lóde ẹ̀ ọ̀fẹ́ wá wí bẹ́ẹ̀ èèyàn ó fara kọ́ fọ́ bá sọ rẹ̀. àlá wọn yọ ọdún sí ìdí ọ̀nà orí sáyé dùn làwà òdò lọ́ba adébẹ̀ wọn. lọ́yìn kẹ́ni tó nímọ̀ ó lóore ju ẹni tó ráyé sá lọ tèmi fi máa sọ lọ́pọ̀lọpọ̀ gbà kéde pé kọ́lọ́ tẹ àìsìkì fún yẹn láyé ó ti wá túmọ̀ fún yẹn òní lọ́rùn. ṣùgbọ́n àwọn agbóhùn yẹn pé tagbára tagbára lábà fi sọ̀rọ̀ tiwa yẹn wá àti tó le. ẹ̀gá ẹ ṣé wọn arẹ tó tún tálákà tí wọ́n lè fún ni nígbà tí òbí tẹ̀wọ́. wọ́n nìkan gbogbo tálákà bóyá gbogbo àwọn fámìlì wọn ò jó mílíìtì ọ̀ọ́ pé kálukú kẹ̀kọ́ gbogbo ẹ̀ lẹ̀ báyìí ni bíyàwó ẹlòmíì rọbí òun náà wọn lọ bá títẹ tí ò ti wá débẹ̀ yẹn ajá sí pé kò sí dáadáa náà ni torí bẹ́ẹ̀ àwọn atabájá lòsùn náà ìjà máa ti sùúrù káṣí máa ní ọ́nzọ́rù fáwọn ẹni tí wọ́n bá ní dúkìá jẹ lọ́wọ́ torí tótòsí bá pọ̀ láwùjọ wàhálà ti máa ń tẹ̀lé náà bí olówó ẹyọ kẹpẹ́rẹ́ yẹn náà tó sí lówó náà kò ní kẹ̀kẹ́ rárá torí kò ní síbi rárá bíbí o sọ̀rọ̀ a máa ṣe báyìí a sì tún máa sọ̀rọ̀ ẹ̀ láì dá pé kò sí kí ló sì fà gbà tí o ti dọ́dọ̀ jẹ. so nípa bẹ́ẹ̀ ẹni tó dímọ̀ ó lóore jẹ́ ńdọ́kẹ̀ ráyé sá lọ sí gbìyànjú ìjọsìn torí a sì ìbùdó ọ̀dọ́ yẹn ó ní Abu Abdullahi Muhammad Aslam wọ́n tún sàlẹ̀ sọ̀rọ̀ ọ̀bùn nínú hadithi hasan yìí ó ní torí bí onímọ̀ yẹn yẹn ń ṣòro hikmata Allah òun tó jẹ́ ọgbọ́n ọgbọ́n ti tọ́lọ́hùn ìbọn tọ́lọ́hùn àtẹ̀ká fa ìkúbilẹ̀ táwọn yẹn bá gbà á hàmìdàlá yóò dùn tọ́lọ́hùn wa ìrúdà táwọn yẹn bá ti láwọn ọgbà hàmìdàlá yóò dùn tọ́lọ́hùn pé tó èmi kúkú ti jíjẹ́ mi ẹwà pé mọ náà ni ó jẹ oyè ni ó jẹ oyè yẹn ẹlòmíì ọbẹ rẹ dáhùn sùn bára ní èrò ọkọ ẹ gbára sí dáhùn àti stọọpù ẹ kí ló dé gbà tí ó rọ bá àbá tèmi ẹ̀rọ agbagbe bẹ́ẹ̀ sì máa wí káyọ̀ ẹ̀rọ agbọ́ lè kọ́ á ní sẹ́nìkan tí ó jókòó níwájú wọ́n máa sọ pé bí ọdún méjìlá tá a bẹ̀rẹ̀ dárúsù yìí àwa tá a bẹ̀rẹ̀ báyà la tó mẹ́fà sí mẹ́wàá jà nígbà yìí nítorí pé ọ̀fẹ́ ń bẹ̀rẹ̀ kàdáàlì àlàáda ti ẹ̀rù dáàbì ní gbogbo àyè bí ṣe máa ń bẹ̀rẹ̀ náà lórí àyè tí wọ́n ṣe bí kẹ́ ó lè má pọ̀ sùn lẹ́ẹ̀kan náà lọ wọn máa kó àwọn ẹni ní ẹjọ́ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n bá yá ayọ́ kà á táwọn ẹni bí padà wá yìí olùmọ̀ yẹn máa tó jẹ́ ìmọ̀ ọba yẹn ká tó bá gbà á dúpẹ́ wọ́n bá sì kọ́ tó yóò dúpẹ́ tó ẹni tẹ mọ náà àbí màá ti pa wọn sí lórí mi ò rí kókó wọn wọn kẹ́ ń ṣe yẹ́rẹ́yẹ́rẹ́ ni. ẹ̀yìn bá sì máa dọ́gbọ́n rẹ̀ lọ́wọ́ ẹ̀rọ bí ọ̀ráyè gbogbo eléyìí. ẹgbẹ́ wa bí ìtura lọ́dọ̀ tó lẹ́gbẹ́ gbàtúrò di ọjọ́ lọ́wọ́ tẹ̀lé àdì. wọ́n ti sẹ́rí àlùfáàkì kò ní yé máa kírun. wọ́n wá níbo ni ó ti máa kírun níbẹ̀ ni. zikirullahi ala qalbihi wa lisanihi ẹni tó bá jẹ́ onímọ̀ báyìí bí òkèrò kérò lọ yìí wọ́n wá ń fi àfáà ọ̀dọ́ lẹ́gbẹ̀ẹ́ mọ̀ sí òdì léèrè ó fi ẹ̀gbẹ́ àwa tá a bá sì kéwọ́ ẹja lọ kéwò ọlọ́kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tààrà gbogbo àwa tá a ti ń ké dá ń parí ẹja sunmú tọ́bajá sí pé gbèdéke ìgbà tó ń mú ti pọ̀ jù dìbò òtún ìgbà tó tún fi wá jẹ wá fún un. èèyàn ojoojúmọ́ lọ fẹ́ máa ṣe tẹ́lẹ̀ sọ́ọ́dẹ̀kẹ́ lọ́sẹ̀ òfin má jìnà sí yẹn yẹn. alẹ́ tó jẹ́ pàṣẹ tó gbàgbọ́ yẹ́sù òdìyẹ máa tó wọ́n ní bò ló ti jẹ́ dání òdìyẹ máa tó polisi mi ni wọ́n ti bẹ̀. torí rẹ̀ ti ọlọ́run ọba aláìsàn-dì ó wà lórí ọ̀kẹ́ rẹ̀ àti ahọ́n rẹ̀. ń kírun lẹ́nu ẹ̀ ń sin lọ́rùn ẹ̀ sì máa jẹ́ àgbàdo jọ́sùn omi nà الذكر جزء من الصلاة عارف أبعد الذكر من الصلاة للو ọ̀rọ̀ míì tí وني حدثنا أبو الحسن المدائني قال ولزياد السيفان صرا ذات يوم على منبر Ah, ó ṣe ìbánisọ̀rọ̀ ní orí mímbà yìí ní kúfà ó tọ́ sọ bẹ́ẹ̀ ni ẹ̀yẹ yẹ. ó ní mo sùn lọ́jú bèèrè lẹ́ni tó ṣe wípé màá jí báyìí nǹkan mẹ́ta ni mo pàtàkì jù lẹ́mìí mi báyìí kí ni sèse àkọ́kọ́ ẹni onímọ̀ ọwọ́ sẹ́lu mi pé yẹn pàtàkì ni ẹni tó níyì bọ́yá onídùkìá àbódìpò ẹni pàtàkì ni ẹni tó lọ́jọ́ lórí ẹni pàtàkì ni. رأيت أن أتقدم إليكم في منى بنصيحة رأيت عظام ذوي الشرف وإملال ذوي الحي وتوفير ذوي الأسنان وتوفير وتوفير رأيت هذا مفعول به الناس يستمعون قد رأيت موري ipe kí n ṣe ìkìlọ̀ fún yín lórí wípé àwọn tí wọ́n jẹ́ ní gíga ká bàbàrà wọn kájú wọn tóbi àwọn tí wọn tún jẹ olùmọ̀ kájú àwọn náà tóbi àwọn tí wọn lọ́jọ́ lórí kásàpọlẹ wọn. لا أوصى برجل رد على ذي علم لا يدع بذلك منه إلا أعقبته ولا أوصى wọ́n lè wọ́n wá ní mẹ́yẹ̀kẹ́ wá bá mi o tó ṣe é gbé ọbẹ̀ yẹpẹrẹ olùmọ̀ ẹni tó ga ayọ́ rẹ̀ lẹ̀ àfi kí n tó tọ̀ ọ́ níyà. bákẹ́lẹ́ wọn ò ní bí èèyàn wá bá mi èèyàn tó ga bóyá ó ní àkọlé ni ó lè jọba ni àbó ní dúkìá ni làyẹ̀dọ́ ọ wá ń dé ní ọ̀rọ̀ fa ìyẹn ni pé ó ń kẹ́ ẹ lábùkù láti rẹ̀ nílẹ̀ níbi iyì rẹ̀ tó nìyẹn máa jẹrú fẹ́ni bẹ́ẹ̀ níyà bákan náà wọn ò tún ní mú yẹ̀kẹ́ wá bá mi. bákan náà wọn ò ní mú yẹ̀kẹ́ wá bá mi ẹni tó ti léwu ọwọ́ afẹ́kẹ́ labo àfi kí n tó ń tọ̀wọ́ níyà. ìnáwó ni a sọ fi ti sẹ́ẹ̀rí àwọn èèyàn bí aláàbí yìí àwọn èèyàn ń jẹyàn pẹ̀lú àwọn olùmọ̀lé o tí ọ̀bí sí olùmọ̀ láàrin àwọn èèyàn bí ẹni báwọn èèyàn kọ́ bá á ní ìlú wọn bí ẹrẹ kó wá sí i bí wọ́n máa ṣe bó ṣe lù wọ́n. bákan náà àwọn èèyàn tún lì wọ́n jẹ́ ẹ̀ pẹ̀lú àwọn ẹni tí wọ́n jẹ́ alẹ́ sọ pé àwọn tí wọ́n jẹ́ yẹ pàtàkì tó wọn àti àwọn olùbọ̀ wọn wọ́n záwì àtìlẹ́yìn àtàwọn tó lọ́jọ́ lórí torí wọ́n máa fàgéèsì. wọ́n ní àgbàlagbà bíi tó jókòó sí ohun tó bá rí tọ́mọ eke bá gun orí àpáta kò lè rí tùkù. àfi máa sọ yí pé olùgbàlù máa sọ pé méjèèjì la ní àgbàgbà àtẹwé ni ẹ̀rọ àwọn ọmọdé nì gbogbo nǹkan tagbára tagbára àwọn àgbàlagbà ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti pẹ̀lẹ́ ti pẹ̀lẹ́ ni. sọ àdẹ́sù lè nẹ́ẹ̀sì ni wá àdẹ́sù lè nẹ́ẹ̀sì mi ń bàdé wíwú àhà dírọ̀tì báàdù lè bá wíwú àìlà wíyànjú ọ̀rọ̀ ojú kájàmù ìyẹ́jọ wà ní àtàlóògùn àtàrà ni báwo yóò tẹ̀ fúra àjọ ń sẹrù síra wa ni wọn wá gbẹgbẹ àwọn àmì látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam náà ti kọ́ lu al-adab al-mufrad ìpìlẹ̀ ìsàmìnà. torí bẹ́ẹ̀ kì í sara wa o ẹni tí ì bá sànù ọmọdé wa kì í sì tún sara wa ẹni tí ì bá sàpọ̀lẹ́ àgbà wa kì í tún sara wa ẹni tí ọba pọ̀ ẹ̀tọ́ ti pẹ́ fún àwọn Yorùbá wa ẹ̀sìn má jẹ́ àgbàgbé gẹ́gẹ́ bí afọ alḥafiru zahabi rahimahullah nínú olùkọ́tìmá ń tẹ́lá náà pẹ́ ní alikata rẹ̀ wọ́n sọ síbẹ̀ yìí pé nínú nǹkan tẹ́ fi gbọ́ pé ẹ̀ṣẹ̀ ńlá lẹ́ṣẹ̀ téèyàn ọba túbá olùkéwàdà lórí ọ̀rọ̀ rẹ̀ léwu lọ́dọ̀ ọlọ́run wa subhanahu òun ní káyọ̀ níbi gbólóhùn tó ti sọ ọlọ́run bá sọ pé láyé sàmì صلى الله عليه ìwọ في rẹ ọlẹyìn sàbí ẹni ọba jà máa wà الله ìsara wọn àti irú àwọn ọlẹyìn sàbí bẹ̀rẹ̀ tẹgbà ọbọdé tí ò pàgbà ní ìsara wọn àgbàlagbà tí ó sànù ọbọdé ìsara wọn ẹni tí ò mọ olùmọ ìsara wọn ọbẹ̀ pé ẹbí ọ̀rọ̀ tó lè kàrá ẹ̀ lọ́sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn le wọ́n yẹ kó àtẹ́bí sọ́lọ́ láàfẹ́ látọ̀tọ̀ pé ó tò sẹ́yìn ló ló wọ̀ ọ̀bọ̀ rí yẹn àti ohun tó ń tẹ̀ yẹn ọ̀pọ̀ níbàdí ẹni tó bá fọkàn sí pé tó bá di jọ́ọ̀nì wàá tò sẹ́yìn wọ́n bá ló wọ̀ ọ̀bọ̀ ẹni. àpọ́nlé àgbà kì í ṣèkúlẹ̀ o orí nígbà tẹ́lẹ̀ mi ọba gbọ́ ní ti pé àwọn àfáwọn ti sọ fún ọ pé kí wọ́n máa tẹ ìrọ kì ṣe ní sáà sọ ní o kágbàlagbà pé èèyàn lẹ́ẹ̀kan ẹ̀dáhùn lẹ́ẹ̀mejì kálá akọmọ lórí sáré iwájú rẹ̀ má sọ̀rọ̀ ṣáájú rẹ̀ àwọn àkọlé nìyẹn ó gbé kẹdá ní kọ́ rẹ̀ ọba ti sigma rẹ̀ àwọn àkọlé nìyẹn ṣùgbọ́n ìpínlẹ̀ kò sí bẹ́ẹ̀ títẹ́ kọ́kọ́rọ́ kò sí bẹ́ẹ̀ ìgbóra mọ́lẹ̀ kò sí bẹ́ẹ̀. torí bẹ́ẹ̀ ká ṣàkíyèsí abala yẹn dáadáa. bákan náà nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ tọ́tún fi ń ṣe wálé ìṣòro láti wá ìmọ̀ àti láti sọ láti gbẹ fún ìmọ̀ fún wa. Adiya'ilaba al-Khawlani oleru qala rubba si mélòó mélòó gbólóhùn khayrun min i'ta'i al tó lórí ju kó mú yẹn lówó lọ́lọ́ lóòótọ́ ni o. tọ́lọ̀ bá fẹ́ dà o. ẹ wo lápẹẹrẹ ní sùn. nínú àwọn sàwábì sùn lọ́wọ́ pínpín ogún tó ń padà kẹ̀kẹ́ tó bá wà bá kó sì wà nínú lànà ìṣẹ̀lẹ̀ àná ìlọ́ba wà títí ayérayé. ṣùgbọ́n a ti gbà pé ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ló gbégún fún rẹ̀ kò bí ẹni kankan sí. àwọn àyà kan fẹ́ẹ́ pé gbólóhùn súnàmùsùn sáláwó máa fi yẹn láǹfààní á ti kọ́ fún yẹn lówó lọ́wọ́ ká tiẹ̀ mọ́ ọ̀rọ̀ ogun lásán. ẹ wọ́n wá sí ìyá ni tọ́lọ́wọ́ bá sọ yìí pé mo tọ́tọ́tọ́tọ́ dẹ̀fẹ́ ní kọ̀ọ̀kan yìí tó bá fi nǹkan lẹ̀ ẹni wọ́n sí ìyá kó ṣe kí ni o kò tí bàgẹ́ lọ lọ́wọ́ pé kó sàṣọ lẹ̀. irúfẹ́ lẹ́yìn ní ìtọ́ba yìí pé bọ́lọ́ gidi ayà lọ fẹ́ tú láì ní ibi àdẹ́bì sí ayíwọ́ ọbẹ̀ pé kó tó kò láyé. ọkàn ara pé lọ́yà rẹ̀ pé nínú àwọn ìyàwó mẹ́rin tó ń fẹ́ àwọn mẹ́ta ni wọ́n wúlò lu wọn ìrùkẹ́ péré lọ́jà torí bẹ́ẹ̀ gbogbo pẹ̀tẹ́ẹ̀sì yìí oorun bí alájà márùn-ún ní kẹ́lẹ́ fún torí bínú sáwọn ọ̀rọ̀ àdúgbò sálá wúlò fún wa kódà yóò ju kọ́ fún yẹn lówó lọ sóòótọ́ o torí kí ó yí kọ́. òjíṣẹ́ ọlọ́run sọ́lọ́ lọ́wọ́ sálá wà sọ́fíà àà ọlọ́run ọba ti pín ogún gbogbo ẹni tó lẹ́sọ̀ ogún tọ́lá wà sí ìyàtà léwà rẹ̀ sọ́sọ́ lẹ̀kẹ́ mọ́ kí ni mo tọ́ sọ fún àyẹ̀wò fún mi ẹ̀ báyà ni kò ní í o lọ́mọ ó di di ọ̀rọ̀ pé wọ́n á lọ fa tírì àbí wọ́n á lọ fa fáìf òun ló lò ẹlọ́run ti fẹ́ni tó ní ẹ̀tọ́ ní oníkálukú lẹ́tọ̀ẹ́ wọ́n láwà sí ìyá tẹ̀léwá rẹ̀ ọ̀sásọ̀ lẹ́ka ní ọ̀sán fẹ́ni tí ó dùdú ogun mọ́ ìkànnì ẹ̀. nínú ẹ̀ pèpè awúlò ju ká fún yàn lówó lọ ọ̀rọ̀ fún yàn láti ẹja ti sàpẹrẹ nígbà tó lọ́wọ́ bá lè kálá pé yóò fi kùmù lọ́rùn fi àwùlá dìbò lè zákàrí mi tó hàbí ìwọ́n máa wò pé ọlọ́run sàtọ́lẹ̀ ní adé ìyá àmúrùkù ọlọ́run pa yín láṣẹ nípa àwọn ọmọ yín ìwọ ni ẹ wá sọmọ ọmọ rẹ jẹ lódò òun fún fẹsì kan ọmọ lòun náà. fún àwọn gbólóhùn tó wúlò aláha ọ̀rẹ́ wa títí ọlọ́run ti yẹjú eléyìí méjì bọ́lọ́ gidi ayà yẹn lóòtù sallallahu alaihi wasallam ó ní láàyè nínú olùmùsùlùmù ní káfírọ̀ wọ̀lálí káfírù àlùmùsùlùmù. ẹnì pé ibi tọ́mọ máa dùn mọ́ yẹn ní ṣé pé kí èsì sì nílò lọ. ilé ìyẹn wà á ṣe tuntun ó jẹ mọ́ládàá àwọn tó ti lọ́ọ̀jì lójú nígbà tí parun fẹ́ dé báwọn ọlọ́run jó ní àwọn tí ọyọ ya pátá bẹ́ẹ̀ bí lóhùn àyè sọlá tó sọlá tó wọ̀ sí lọ. pátá bí lóhùn sọ fún ọmọ mi ara alẹ́ mi àlùkáwà ní èrè òdodo tí kí ọlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá sọ. ìgbẹ́ kì í sọmọ rẹ ìdẹ́gùn amọ́lú àti amọ́lú kẹrù sọ ní ìlọ́mọ burúkú tó di agbègbè yìí. sọ nípa bẹ́ẹ̀ mélòó ni gbólóhùn gbólóhùn yẹn lè ọkà fi ẹjẹ ẹ ẹ àdébí kiri ìṣe bẹ́ẹ̀ àjọpá fún yẹn lówó lọ torí nǹkan tí ó di gẹ yọ padà lágbára kò dábì ní pé àdébù káàdà sí wẹ́ẹ̀sì lọ́pọ̀lọpọ̀ bákan náà àdé ọ̀rẹ́ àsúrì báyà ní bó ti sùlẹ̀ táwọn ẹlẹ́sọ̀ọ́ láti bẹ fún ọ̀fọ̀ wa afaani kalimatu hikma laka min akhik gbólóhùn bọ̀tọ̀ wá fún ẹ látọ̀dọ̀ arákùnrin rẹ khairun laka min maali ọ̀pẹ alólórí jowó tí a fún ẹ lọ lè anna lè mọ́ ọ la yọtọ̀ bẹ́ẹ̀ àfi tọ́lọ́mù bá fẹ́ lóko ẹbí ní agbọ́ yẹn yìí o wọ́n fẹ́ yẹ nẹ́nẹ́ asáru yẹn ni torí dúkìá ni yòtọ̀ bẹ́ẹ̀. yóò sọ ọ dẹni tí ó kọjá àlà lọ́pọ̀lọpọ̀ gbowó sábà ti máa ń ṣèyàn nìyẹn ni wọ́n fi sọ wípé ìlè màdámù èèyàn tálákà ní tẹ́lẹ̀ ẹjọ́ lówó náà wọ́n dàbí yẹn tó sùn tọ́bí ẹjọ́ olóṣèlú nàìjíríà tó wọlé sí kàndó fọ adolówó kí alẹ́ màá dà rẹ̀ ẹ́ẹ́. lẹ́yìn tí ajọ́ wa gàrí mu gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀jẹ̀ ló wọ́n padà jọ tọ̀tà padà yìí ọ̀rọ̀ yìí ti dùn ẹ̀yin rẹ̀ èyí tẹ́lẹ̀ ìlú àtúndì ẹ̀sùn ti dèbí ẹ̀sùn ti dè ẹ̀sùn ti gbàgbé tó fi ń jẹ́ yẹn lẹ́nu yẹn òun ni wọ́n tún parọ́ yóò la gbogbo ẹnu yóò ṣe gbogbo ẹ̀. bá sọ pé èèyàn akọjá àlà tọ́ba rí owó dídé orí ìbá wọ́n máa sọ pé àgbàlagbà ní ẹgbẹ́ bá sọ̀rọ̀ kílẹ̀ ló sọ lẹ́nu tí kò ń sọ̀rọ̀ ẹ̀rọ fágbà ẹni mo ní kó ojú kò ní kí ta máa ń fajá sí i ẹ kò ní bù ọ jẹ kó sẹ́gbẹ̀ kan wọ́n máa òlè nìkan ló máa ń bù jẹ ìṣesí ọ̀rọ̀ ni. ẹni tí ó yẹ kéèyàn yájú sí owó bá jẹ́ kéèyàn yájú sí. ṣùgbọ́n wà wọlékẹ́lìmọ́ sáàdì ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀bọ̀n tiẹ̀ wọ́n á pọ̀ dẹ̀ wọ́n ẹni pé a kò gbọdọ̀ sí báyìí. wọ́n dàbí ẹ̀ bá jẹ̀bi tí ọ̀bá bọ̀ wọ́n jẹ̀bi kì í mọ́ sọ pé ìwọ gbà ń tiẹ̀ àkóbáwò lọ́ fẹ́ kó bá ṣùgbọ́n owó òun ò ní gbà àdìmọ̀ àfihàn gbogbo ògbìyànjú tó bá lè fi tí ó fi rinlẹ̀ kọjẹ̀ bí àárí kọjẹ̀ bí gbà tí ọ̀wọ́ àgbà kọ́ ẹ̀ẹ́kẹ̀ pàtí ẹ̀jẹ̀ bá pàtà dé alágídí tálákà lélẹ̀ ọ̀tẹ̀ mi lọ́rùn kí n pàdé fún gbogbo. ṣùgbọ́n ìbọ̀ nígbà tí ọ̀rọ̀ àbọ̀ fún oúnjẹ mi bó wá ní ẹ̀jẹ̀ ọba àrùn lọ ọlọ́run ó fòdò lóye bọ̀rọ̀ bá a ní ẹ rí yàtọ̀ tó wà lára àmọ́ àti dúkìá báyìí ọ̀rọ̀ mi tún ní Salih al-Miri olùbọ̀gbọ́ al-Hasan al-Basri rahimahullah wọ́n ní ad-dunya kulluha zulmatun wọ́n ní sẹ́ni gbogbo ilé ayé yẹn yẹn oògùn ni o ilà ọ̀jà àlìsàlẹ̀ ọ̀rẹ́là àfààyè ìjókòó táwọn olùbọ̀ wọ́n bẹ̀rù ọlọ́run bá wà yẹn ní sẹ́ni sóògùn yẹn nìmọ́lẹ̀. àwọn èèyàn ní bá sí níbi táwọn yẹn bá jókòó tó bá ń sì wá pàkíyèsí wọn. eléyìí lẹ́la tọ́jú ọmọ ìbò wọn ní sẹ́rí àpẹẹrẹ olùmọ̀ ìlmẹ́lẹ̀ nílùú gbogbo àwọn eléyìí ń jọ láti ń bẹ fáwọn tó nímọ̀ káwọn náà gbìyànjú bá ti wà láàrin wọn. kàmọ́sálẹ̀ ayé ni àgbà ọ̀dà bíi àpẹẹrẹ omi ìtẹ́lẹ̀ rú tó tó ìlmẹ́lẹ̀ nílùú lójú àgbè ìlú tí ọba ti kéde tí ọba sí olùkọ́sẹ̀ kárí pàpà jùlọ ẹni tó nípa ẹ̀sìn jésù olùmọ̀ òfin náà lórí ìtàgbọ́ ògbà làwọn ti dá akọ àfa àwọn onídéyẹ náà máa lọ wọ́n pa àwọn là ń bá gbé láwùjọ wa àwọn nìkẹ́ látàrí gbẹ̀mí lọ́bẹ̀ lẹ́wọ̀n sọ lè dé ọba sí irú àwọn olè yìí wí bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n bá ìtajà fún yẹn àgbésàwọn eléyẹ àwọn ẹlẹ́gbọ́n lóògùn làwọn yẹn àwọn òkè ní àfa ìwọ̀n jásobò ti àwọn nìyẹn táwọn yẹn bá wà nílùú òkùnkùn máa pọ̀ ní because àwọn èèyàn máa fi ṣèrè kìíyàn wọ́n máa tẹ bọ ohun ọlọ́run lọ́lọ́run ṣùgbọ́n àwọn táwọn sọ òun làwọn olùmọ̀ tí wọ́n mọ̀ nípa ọlọ́run wí àdẹ́bí wí sallallahu alaihi àgbọ́yé àwọn ẹni ìṣáájú rere ní lórí ẹ̀ àwọn ẹ̀ là ń sọ nípa wọn. ìgbà wà mí látọ̀dọ̀ àtúlẹ̀ mú bára rọ̀kìtọ̀ ọlọ́ọ̀ wọ́n ní wọ́n sọ àdébì sulaimana aleyhi salatu salamu ala nabiyina ọmọ dáúdà aleyhi salam wọ́n sọ alẹ́ sọ àyè pé ìwọ ni wọ́n fọwọ́ mú ṣé alimọ́lìkì ni sọ́lá ni àbímọ̀ fàtàrà lè ìmọ̀. àdébì sulaimana aleyhi salatu salamu ni mo mú bọ́ sèmi. فأتاه الله الملك والعلم باختياره العلم ìyẹn làwọn náà fẹ́ sọ gbogbo àwọn atáǹkẹ́kọ̀ọ́. méjèèjì lẹ fẹ́ kó pọ̀ lọ́rọ̀ yìí fi ń dé orelé òdélé orúkọ olóko. ọ̀pọ̀lọpọ̀ wa a fẹ́ sórí ẹni kó tó di pa sórí fóònù. bìdàdí ní ìṣìkà lòdìyàn wọn lànà bí Sulaiman alayhi salatu salam wọn sá alẹ́sà pé mú kan sọlá ni àbímọ ó mú mọ báyìí ìmọ̀ kọ̀kọ̀ wà lásán mọ́ òun bá tún tóbi ọkọ̀ ládàáni ọ̀làdé ìmọ̀ bá tún ọlọ́ èdè nílò tíyẹn bá ní ìkíláàsì lórí ẹ̀ ègbé tó ń lọ kéńjì ló ọwọ́ àwọn fẹ́ à jẹ kéwú gẹ́gẹ́ nìkan tó jẹ gbọ́kọ̀ fún mi hàn lọ lè má tó pọ̀ bẹ́ẹ̀ kó láyé o. ìdíje rẹ tí ó kọ́lé fún mi bí kí wọ́n kà máa já àpò ìlúbọ́ àpò rẹ̀ sì kí wọ́n máa já sílé mi kí wọ́n bá ti kéwú lẹ́sìn. wọ́n sá lọ kẹ́kọ̀ọ́ ṣe sí ìmọ̀lẹ́ tí bá ń bọ̀ báyìí ohun tó fi lò ó ní ọlọ́wọ́ kò sí ọ̀. ìyá ń fi wá lọ́kẹ́ balẹ̀ ogun àwọn tá akẹ́kọ̀ọ́ pé jẹ́ tẹ́ bá tó fẹ̀ ní tòsí ẹ̀ka sọ̀sálà ti sọ́njì lónà mọ́lì fàtìrò àṣà àlẹ́ yìí. fálẹ̀ ń bọ̀ yóò tó sì ẹ̀dá fún ẹja gbàgbé ẹ̀ ká lówó ju ti sáwà náà sọ sí. ọmọ pété yẹn bá ké ó yóò tó sì sọ́wárí bẹ̀ mọ́. tí yẹn bá ti sún náà yóò máa fi ẹ̀ka gílẹ̀ wúlì ní sọ́wárí bẹ̀ mọ́. Ah, ẹ àwọn ẹlẹ́wọ̀n máa fẹ́ kí sọ́wárí bẹ̀ mọ́. tí ẹ bá sọ ọkọ tó rí yẹmẹyẹmẹ tí ò wúlò. wọlọ́hì àárín àwọn nìsàlàníyà tí wọ́n jẹ́ kiri yóò gẹ lóbìnrin tí wọ́n sọ pé áá ah, ah, ẹlẹ́yà tó ṣe fi tọrọ ẹlẹ́yà lélẹ̀ yìí. bó ṣe jẹ́ dúdú tí ó jù bẹ́ẹ̀ náà lọ wọ́n sì rí pé hmm, gáṣíà kì í ṣe pé àwọn eléyìí ò rí bá ti ṣe é pé wọn ọ̀rọ̀ dẹ̀ gbé gbà ajásí fẹ́sì wọn gan lọ́gbà bẹ́ẹ̀ tọ́wá yẹn fẹ́sì wọn gba kí wọ́n ta gèlè wá yọ nìkan bò àti aṣọ yẹn kó lórí ara wọ́n sì. òun làdébì sọ́lọ́ lọ́wọ́ ẹ̀sẹ̀ lẹ́nu pé bọ́ọ̀lù fàtúrò àṣà àlẹ́ ìlú pẹ́ tó sì ní ìbẹ̀rù ẹ̀ yìí. ìgbà yẹn lẹ́ẹ̀dá lọ sí ìdáwà ti gbé wa tó sì kò rí bẹ́ẹ̀ kò rárá ìbẹ̀rù ń bà mí kó má padà sí arísìkì ẹ máa ń sàpá sí mi báwo lọ oṣù sàpàtìsì èyí ni ọba parẹ́ ni wọ́n ti parẹ́ onílẹ̀ ọba ti sẹ̀sà àbọ̀ báyìí à ọ̀sẹ̀sà kẹ́ gbogbo jùlọ lẹ́nu tí mo bá pọ̀ báyìí ṣèbó ló mọ̀ ohun tó fi lọ kò jọ. wọ́n lọ́wọ́ tó ti fàṣẹ bí Sulaiman alẹ́ ìṣọ̀lá àbùsọ̀lá láàrin ọlá àtìmọ̀ fún mímọ̀ ọlọ́run balẹ̀ ọlá ọyá tó kódà ẹ eh, lórí àwọn míì tí wọ́n ní ìkíláà tó ti pín yẹmẹyẹmẹ gẹ wọ́n gbé lọ́wọ́ lórí ìmọ̀ tòun ti bí ọ̀la tó lọ bá wọn. ìlú àwọn ẹni tí wọ́n káwọn ẹni tó ń káwọn akéwù asáfẹ káwọn èèyàn ní mọ asáfẹ kí wọn ní mọ ìwọ tó ti pè lọ́rọ̀ ayé lẹkẹ tó tẹ̀lé wọn lọ lórí ìmọ̀ yẹn rẹ. ẹ̀wárí àfàwà ó lè mọ orí tó tíra àbí tíra bàbá mi ọlọ́kọ̀ọ́ba ní kẹrẹ́ ìtì rẹ̀ ló fi kọ́. wọ́n ní àbọ̀ ọ̀dọ̀ ahmed bin sa'id orin kan fún wa ti báàdì lùdàdà apá kan náà àwọn Taa táwa náà dáhùn kéwù dáhùn fi mójútó sí wọ́n ní rọ̀ àìsàn lè ẹ́ ìlmọ̀. sọ ibo ṣẹ̀rífù fọyín wà ládá tí ò á bá ò lè àbò. ó lè lè rí ìmọ̀ kíkẹ́ ẹni ọba nímọ̀ abiyi ni o ṣàrífù kìí ṣe bàbá ẹlẹ́jà ni o abiyi náà bàbá ẹlẹ́jà ọlọ́run oníjọ́ yẹpẹrẹ àti gbogbo alẹ́ lápapọ̀. kódà kó ṣe fáwọn bàbá tí wọ́n bi lè áàbò ni wọ́n wọ́n jẹ́ lè wò. ẹ̀rí táwọn kan máa sọ pé inú kòkò dúdú òun lè kọ́kọ́ kú fún ti jáde. ìmọ̀ náà lọ́wọ́ àfàdébí Ibrahim alayhi salatu wa salam ẹ̀kọ́ funfun lọ jáde nínú kòkò dúdú. àwọn bàbá tí wọ́n bí àtẹ́bí Ibrahim alayhi salatu wa salam lè áàbò. àyẹ̀bẹ̀ kọ́ ìbò sàlà pọ̀ wọ́n tún tà fún yìí wọn lẹsẹ àyànzá ló yẹri fáwọn ìlà yọ ábìmù kọdírọ bólí kọ bólí kírọ bó. wọn lẹsẹ àyànzá ló yẹri fáwọn ìlà àyìn wọ́n ní sẹ́wọ́n arólùmọ̀ yìí kò ní yẹ kò ní í gbò yọ́ọ̀ máa ga ni débi pé alikọ́ọ̀mù ìkìrọ́ọ̀mù àwọn alákọ̀ọ́lé yẹn yóò á gbé bàbá jọrọ wọ́n sì máa bàbára iyì rẹ̀ wọ́n yẹ tẹ̀bi ọ̀hún náà hú sí ìkúlẹ̀ amúre àárọ̀ ìtọ́ àdì tẹ̀síbà òhún sàwámù. wọ́n yẹ tẹ̀bi ọ̀hún náà hú sí ìkúlẹ̀ amúre.

ṣùgbọ́n pẹ̀rẹ́ máa ń wà wọ́n fi àkókò tí kò àfàlà àmì ìṣirò rí máa ń bá pẹ̀rẹ́ tìlú wa lọ́pọ̀lọpọ̀ ewu lè máa fi wà wọn ṣùgbọ́n àgbà wa níye ìyá rẹ lómi rẹ tó ní dúkìá tó ń sì kún sí fún yẹn wọ́n yẹ tó jẹ́ sítúdẹ́ǹtì tó ní o kátó á tó jólùmọ̀. sáà ó kẹ́ à ẹ̀ ń tẹ̀lé kíkọ ọgọ́ ní bẹ́ẹ̀ ni à wọ́n làwọn ní ọ̀dà àwọn wá sí ọ tàbájọ làwọn tó ń tẹ̀lé àwọn olùrù. wọ́n yọ ọ́mọ́lù kọ́ọ̀lù ọ̀ọ́fin kò lè ọkùn kẹ́nu wọ́n mọ̀ yẹ kó àlè mọ́ fáwọn àlè ìmọ̀ ọ̀mù. ويحمل قوله في كل عفكان ó ní sẹ̀rẹ̀ tó bá jẹ́ olùmọ̀ wọ́n máa gbé ọ̀rọ̀ rẹ̀ káàkiri fi kúlẹ̀ ó fòkè ibi tẹ́tẹ̀ rẹ̀ òde gan ọ̀rẹ́ adé bẹ̀ gbogbo àwòwò ẹ̀jẹ̀ wà bí kò dáwà yáyé lókàrà àràmàdà bí nbẹ tó yẹ pé máa ti wáyé lèzì wọ́n lè láwọn kẹ́tù ti gbá wa lẹ́kọ̀ọ́ máa ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí. wọ́n máa gbé ọ̀rọ̀ ẹni tó bá jẹ́ olúmọ̀ wọ́n máa gbé káàkiri àwòrán torí bẹ́ẹ̀ wọ́n mọ̀ yẹ kó àlè mọ̀ ọlọ́run dákòtò wa lólùmọ̀ tó ẹni tó bí ẹni mọ̀ ọ̀gbọ́n ẹni kì í mọ́mù ṣe mọ́mù ni kódà bí òní mọ́sálásí òbí ìṣọ̀rọ̀ ọba tó sáfù lẹ́yìn èèyàn ṣe mọ́mù ni. wọ́n fi ìmọ̀mù Albani tá a máa ń wuyẹ̀ kó túmọ̀ fún Sheikh Albani rahimahullah wọ́n ní mọ́sálásí bí sọ́kùnrin wọ́n lè yẹ kí n sùnà lórí ìmọ̀mù pẹ̀lú sùúrù àti ìmọ̀ àrídájú àmọ̀dájú èyí ó sì ti lè mọ́kù lọ ẹ̀. ẹ̀rí ọlọ́run àbí àfáwà sọ wípé fàlọ́wọ́ lálẹ́ ilmu máa sẹ́yìn náà ti lò fóso wọ́n láwọn rí falẹ́ hàlá ló wọ́n lálẹ́ fàlọ́wọ́ lálẹ́ ilmu máa sẹ́yìn náà ti lò fóso. Afáàdí tí ẹ bá sí mọ́ ni àwọn ẹbí ò lè sórí rẹ o wọlá òrí falẹ halalu àti bíbọ kí ni wọn ń pè lẹtọ kí ni wọn ń pè léwọ ojúlé yẹn ọba àfihàn ọbílẹ̀ ẹlmi nàìjà túmínà lèmọ̀ káàzì wọ́bílẹ̀ jahali lèmọ̀ làdúwà orí gọ́ọ̀mù. ọbílẹ̀ ẹlmi nàìjà túmínà lèmọ̀ káàzì wọ́n ní sẹ́rí pẹ̀lú bọ̀ òun lọ là wà bẹ́ẹ̀ nìyẹn fi máa làánú dojú tì ṣùgbọ́n pẹ̀lú àìmọ̀ kan à ìyẹn pẹ̀lẹ́ pẹ́ẹ́pẹ́ àti ìdí mú gbolẹ̀ o wọ́n lè ha ní tẹ̀lé lórí ra àlùmọ̀ àlè wọ́n fi sí máa ìhùnmí omi ìhìnsọ́lá mu. wọ́n lè ha ní tẹ̀lé lórí àlùmọ̀ àlè. Ìbọn yẹn ni ó tọ́ni sọ́nà olùtọ́ka ni lọ síbi gbogbo gíga. Sọ́dà àtùpà ni. Pépé ààyè tó kókù báyìí ó sì máa mọ́lẹ̀. Kàdáká àdírọ̀só lé àtà àlàyé. Minallahi tẹ̀hé yàtúwà sálàmù. Kàdáká àdírọ̀só lé àtà àlàyé. من الله تحية والسلام قال بو سيرين ديا tọ́jà sí fáwọn olùmọ̀yẹ <clears throat> kíkí sì wá ìyẹn ni pé kíkí ìkíni látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run wa láti ọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run àtà alayhi minallah bó ṣe wá nìyẹn àtàhíyàtù wassalamu ìkíni àti ọ̀la ọlọ́wọ́ bá fi ti tọrọ là fún àwọn ẹni tó jẹ́ oní mímọ́ ẹ̀rí ọdún ẹgbàá wà mí onídìí orin yìí náà láti dúró lẹ́nu iṣẹ́ ọlọ́ wọ́n ní wà iná tó lábà bó hàlùkù àlànà lọ́rù àti lóhùn bọ̀ láyé sábẹ́ èsì bọ̀. وإن طلابه حق على وإن طلابه أكون علامة ẹni tí bá ń wá mọ̀ yẹn haskell tàbí wíwá ìmọ̀ òtítọ́ ni fẹ́ni tó lè bá pín ìmọ̀ wá mọ̀ káàkiri à ń nà pèlábà wò pèlábù ni o ó jẹ́ mọ́sàrí fún tọ́lábà yóò tọ́lébù a lè pè é nígbò tọ́lábà tàbí áwò pèlábà ni ìmọ̀ wá mọ̀ káàkiri dẹdẹ lọjẹ fẹni torí rẹ bá pé wọlé ìsẹbí ìsìkọọmù tí ò sí àìsàn nínú ọpọlọ rẹ. fa ìmà àlìmà tẹ́gìdù wà ìmà ilá tẹ àlìmì yóò oríjò káàbò sí náà mú. fa ìmà àlìmà tẹ́gìdù wà ìmà ilá tẹ àlìmì yóò oríjò káàbò sí náà mú ó lè fi kọ̀kọ́ jẹ́ ọ̀dájílẹ̀ tí ó nímọ̀ àbí kó sì já sí pé wàá máa lọ kọ́ ìmọ̀ yòókùnrin jókà ètùtù náà mú ìkọ́rọ̀ mímọ̀ òun ni ó mọ̀ jáde nílé ló wá sọ pé ọlọ jáde o jáde bò ó ọlọ polé mọ́ lọ bá wọn àfẹ́sì ni jáde ò sí mbẹ́ o lọ́wọ́ bíyé jáde gbòòrò lọ́bẹ̀rẹ̀ ọgọ́rùn-ún ọdún sásìkò yìí àwọn tí wọ́n wá ti lò gbé sáyé sáájú ìgbà yẹn àwọn yẹn ò sẹ̀sẹ̀ àbí nígbà gbogbo ìgbà la máa ń sọ̀tẹ̀ yẹn fún wa o pé ìlíyàsù káàdà láwí ha ẹ ẹ ti gbogbo àtàwọn ṣé kàdámọ̀ bí wá bí rẹ̀ táwọn bàbá kà mọ́ bí kí ni wọ́n di wàhálà ká lọ fúnra wá sí táwọn yẹn wá dúró jọ́ sí àrùn sọ̀tálá ń lọ́gán láàfin ká bí ẹgbẹ̀rún ọdún kan àbọ̀ gbogbo àwọn tó wà ń bẹ̀ yẹn rọ́bìsì nọ́ọ̀sẹ̀sì wọ́n ti àbí káwọn oníjáde lọ bẹ̀rù ọlọ́wọ́ ọlọ́pàá ọlọ́wọ́ ọba o ebi àwọn ẹni tó ṣe pé wọ́n já òkọ́ sí ti wá táwọn sọ̀sálà ti sàlàyé pé káyọ̀rọ̀ ń lẹ́sìn kọ́ọ̀rù àwọn yẹn ti lọ ebi gbogbo dáadáa wọn lè dá burúkọ láéláé ìlíyàsù sẹ̀ wá gbé wẹ́rẹ́wẹ́rẹ́ díẹ̀ ìlú wọn tó ti bọ màálù kò sí lọ́ọ́ yẹn káàdìjáde yẹ kọ ọ yẹ ni pé ìfọ́sà àjẹkọ bóde lọ kẹ́kọ̀ọ́ lọ kẹ́kọ̀ọ́ lọ kẹ́kọ̀ọ́ nu wọn ọmọdé ya mú wọn lè lè gbọtẹ ẹni alọ yẹn gẹ́gẹ́ ni wọn làwọn afáàfin wa lójú kòkòrò wọn gbé òun yẹn àti sùn àtẹwà àti mẹ́ta àgógójì ọjọ́ òun omi òfé bùkátà owó òbí ya kò kú ní kẹ̀kẹ́ tó fún yàwó tẹ́lẹ̀ náà ọba dẹ̀ lọ òbí ti amala àti tó ní gbogbo wà sú eléyà lọ kó rẹ̀ síbẹ̀ tààrà tó fáìsì tí a máa fi káwọn yàwé àtọmọ àbáwọn ará àdúgbò àtàwọn tó bá tún ní bùkátà sí wọ̀sá irun gáàlì mọ́lá àkàyọ̀rọ̀ fi hí wọ́n mọ̀ yẹ kó fáwọn wà lè di máa mú. àwọn èèyàn mi táwọn ọ̀dọ́ nípele sọ́ni mọ̀ kọ̀ọ̀kan mọ̀ kò sóòlì kankan lára rẹ̀ o síbẹ̀ lọ́wọ́ yẹ káwọn ọlọ́wà alẹ́ ni wọ́n bí ẹni mọ̀ lè mọ́ fún mi tó pẹ̀lú ẹsẹ̀ náà fi payọ̀ ẹ̀mí ìlàjò ṣá láti máa tẹ̀síwájú gbàgbọ́ bá ní lọ́jọ́ tó. báyìí ló sọ̀kè náà. lọ. ẹ yọ kẹta ti kàtẹ́lẹ̀ náà. وعليكم السلام ورحمة الله mo ti lágbára. Hmm.

náà ìbéèrè méjèèjì kọ́dà ọwọ́ àwọn jihad ẹ̀ẹ́dí tálákọ̀ọ́kọ́ tí wọ́n pè nímọ̀ rẹ̀ ọlọ́run yẹ ká pera wa sákèésí gbogbo àwa mùsùlùmí ọba àjùlọ àwa tá à ń ṣe ti àwọn sùnà ṣé ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ aṣọ pé ń pọ̀ ooo ọ̀rọ̀ la ká sọ èmi máa fẹ́ fi gbọ́rọ̀ ọ̀rọ̀ ilẹ̀ nuru wọn tí wọ́n jó níwèé orí táwa ń gbọ́ ohun tí wọ́n fi náà lè gbọ́ ṣé o sáà sì sókè wé ni oníkéwú kéwú náà ni wọ́n máa gbé inú mi máa ń dùn gẹ́gẹ́ wọ́n ti báwọn gẹ́gẹ́ wọ́n sọ fún ara wọn báyìí pé báwọn níwèé wọ́n lọ́ọ̀nì ìṣúkẹ́ àárí lọ́dọ̀ ọmọ mi gẹ́gẹ́ tó sọ̀rọ̀ ẹlòmíì ń lo twenty years lórí ọ̀rọ̀ ìwé ẹ kí ló ti wà á bá bọ̀ àwọn ẹni ẹlẹ́ni ti wàhálà wọ́n dààmú lórí ìwé kódà ládùúníyá wà ládùúníyá tó lọ́ọ́ padà dé. ládùúníyá tí mo ń sọ ó yẹ kájọ yé wa náà ẹni tí ò ṣiṣẹ́ ládùúníyá náà ó fi òbí síbi ti lọ ka ìwé owó tọ́pọ̀ dáadáa àti àkókò ọwọ́ adé orílẹ̀ nàìjíríà mo tiẹ̀ wá yẹ̀ wò ẹlòmíì iṣẹ́ téèyàn lérò ẹlòmíì ọ̀sẹ̀ máa lọ sí ẹlòmíì lè máa lọ gọ̀kadà. والله lèmítìlẹ̀ hàdà ẹ̀dùn ògbèlè pàlùmọ̀ mi kábàlì. tèmi torí kábàjìyà rẹ̀ làbí sọ pé lọ́mọ fi yábàjìyà lọ́fà gbígbé tí mo bá kàwé ẹ̀gbọ́n tó ta bá ń kọ́ ká kékeré bàtà rẹ̀ ó lò gbogbo nǹkan tó o bá kàwé rẹ̀ o bá kọ̀wé rẹ̀. ìgbà tí ìyá ọkọ yìí pé ìwé ń bẹ kí ẹgbẹ́ kadà jáde kó fi kọ́ lọ́kọ̀ kan ẹni tẹ̀ lérò ní ọba àtàwọn èkó ta wí yìí lẹ̀. àwọn èèyàn mọ ìwé yìí bó ti lè lásán ní ṣẹ́bí ẹ̀wà lọ́fíìsì kẹ̀kẹ́ ti ṣiṣẹ́ ìgboro náà lẹ ti ṣe ìbò yìí ọ̀pọ̀lọpọ̀ fi padà fún àwọn lónìí. àà nígbà tá a wá ti wá rí mọ̀ sí irú bí kíní ìṣeré àní ká má kọ ohun tó òfin ní rẹ wá jẹ ẹ dábàá ẹjẹ àti àkìjì àkíyèsí náà wáyé dàgbé wá ní ó ti yẹ ká máa sọ lọ́pọ̀lọpọ̀ gbà ẹ jẹ́ ká fún àwọn ìgbà táwọn ọmọ wa máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ jẹ́ ká fẹ́ lójújú yẹn lọ. tí àti ẹ̀sìn níbi tí kìíní ẹ̀gbá tó máa dé báyìí sí ọ̀nà àti kílẹ̀ àti wa. bẹ̀gbẹ́ kẹrí obìnrin míì ìyá tààrọ̀ ọ̀hà fi mọ ṣá ọlọ́ọ̀ bùtà hajjibà màláìkò ṣiṣẹ́. mísíà òórùn tí ní báyìí nínú ẹ̀sìn kò sínú ọpọlọ rẹ̀ lásán. ẹ bá gbọ́ ọ lè lọ́wọ́ ti parí ìgbésí aláwọ̀kọ́ òun Eh, ǹjẹ́ ilé dákúrọ̀ nkàmà kọ́ ẹ kọ́ ẹ kọ́ ẹ dákúrọ̀ ti kọ́sùmí tírì à ìké ń ṣe ẹni alif lọ́ba sọ fún ọ̀ka yẹn ládùúgbò bẹ́ẹ̀ ti wà yìí. orí bẹ́ẹ̀ dákúrọ̀ ẹ jẹ ẹ má jẹ ká gbàtẹ jẹ nígbà tẹ lórí oṣù tẹ láàrin wa àpapọ̀ lọ sùn kúrò lówó asáyẹrẹ àdìyẹrẹ òun náà wọ́n jọ ń gbẹ ẹ dákun sí yẹn ni ká wọ́n wá ní. ìgbọ́n mu dé bẹ̀tẹ̀ wọ́n gba gbogbo àsìkò yẹ́yẹ́ ìrọ̀lẹ́ táwọn ọ̀tá yìí ti ti pílánì tipẹ́tipẹ́ ṣé pípa yìí náà látúntọ́ gbọ́ngàn bí ọyá wa kò gbóló ọ̀ka díẹ̀ tọ́ka gbogbo yẹn náà àyẹ̀jú ẹ̀ tí wọ́n bá di kọ́kọ́ wáyé kì báyìí káwá di òun lè di bọ́wọ́ ṣe wọ sukùl kan ọdún kìíní ọdún kejì orí ìranù yẹn ni ọ wà ẹnì kan máa lọ ṣe kiri yọ kẹ́ gbé wọn lọ sukùl bẹ́ẹ̀ tí wọ́n padà di pé kò sí tẹ̀kẹ́lẹ̀ wàláhì èèyàn látúbọ̀ sẹ́ńtà tọ́mọ èèyàn bá yẹjú o ẹ jẹ́ ká ṣàtúnṣe abala yìí kọ́nà wọn bá lè gbọ́dọ̀ kó ṣàtúnṣe kálukú wa gbogbo wa lọ́kẹ́ ọ kò sí ẹ ká má kọ̀ dára kiri ẹ̀ dàbí aláràmọ̀ òtù pé káwọn ọmọ wa má mọ̀ ẹni ọba kéwú tọ́ba tó lóun lọ kàwé ọ̀gá ni ọ̀jẹ̀ tọ́ba délé mi sábà máa parọ́ tẹ̀lé àjọ ló gbogbo bá ń sọ ìtàn sheikh wa masoud rahimahullah ọ̀pọ̀lọpọ̀ bá ní kẹwọ́ akóredé sas masoud kùránì ni wọ́n hà pa wọ́n sì jáde sanẹ́wí tá a máa ń kàlì wọ́n sì kà primary school nígbà táwọn ará jáwé àṣekí bá bá ní ẹ ẹ kò níwèé ẹ àbáwá dẹ̀ sọ pé ọ̀dẹ̀ wọn tí wọ́n máa ń gbà níwèé ẹ̀ ní wọ́n máa ń níyẹn wọ́n ní èèyàn lọ ṣe wáyẹ́kì ni àbá ni ẹ máa sọ pé wọ́n ti ṣe wáyẹ́kì àbá lọ bẹ̀ báyìí wọ́n sa gbogbo ẹ̀ pé ọmọ yọ ni wọ́n wọ́n sà pé báyìí bó wọ́n ní wọ́n kọjá wòlí àbá tó lọ máàkì tó kọjá abẹ́ oríṣiríṣi kú wọ́n pè wọ́n wọ́n lọ́ọ̀yì wọ́n padà parí yunifásitì mi lọ wọ́n parí àbí kótó ni wọ́n padà kó láyé. sókéwù yìí sábà tó máa ń jẹ́ kọ́kọ́ mọ̀tẹ́lẹ̀ mi máa ń bá kí náà ni ọ. ẹ̀yin dẹ́tẹ̀ tó sọ fẹ́ lo etí ẹ̀sìn lẹ́yìn tún mọ̀ àwọn sì sí òtún wá mọ̀ wọ́n tún sọ fẹ́ fún wọn náà. wọ́n ti kọ́ wọn lọ sùkúù lówó gbogbo sùkúù tẹ bá ti lówó pọ̀ rẹ́rẹ́ ọlọ́run dákun sàmórí mi fún wa ó wọ́n fẹ́ sọ fẹ́ fún wọn ni o. nígbà wọn bá sọ pé lọ mú one hundred thousand wá ṣé iye tíjọba ní kágbáde ni kílẹ̀ yìí bẹ́ẹ̀ ṣe ti ṣé yẹn ọ̀ la orí wọn ni. àbẹ́ lọ kó àwọn ewì wá pé kí wọ́n wá kówé ìwọ́n tẹ̀sí lọ sí bí àwọn adé rí rí o tí wọ́n máa ṣe pẹ̀pẹ́ ẹni wọ́n bá sọ fún pọ̀ kò ní dá kó gbọ̀ ẹni wọ́n bá ló fẹ́ kọ́ tọpọlọ òun kò ní dá kú àbálẹ̀ tó fẹ́ kọ́ tọpọlọ rẹ̀ wọ́n ló ń tọwọ́ wà tó bá sì wá kò ní dá kú. ṣé o dáhà lọ fúnra wa sí wa láti ní àwa níbi táwa lọ sí wa torí bẹ́ẹ̀ dákọ̀ ẹ jẹ́ ká ṣàkíyèsí abala yẹn ẹ rí ọ̀rọ̀ kejì òun lọ̀rọ̀ ṣèfèrí àti mùsùlùmí ọwọ́ adígbé bèrè lọ́mọ tó lè sàtọ́lẹ̀ bẹ́ẹ̀ kọ́sá fi kábírọ́lẹ̀ lọ la fi ń sọ ó lè sàtọ́lẹ̀ torí àsọ́lẹ̀ yẹn kì í ṣe pé mùsùlùmí nìkan lónìí ìyẹn lè ní gèsè kan tó bá yẹn mojú lọ́fíìsì yẹn tó tẹ̀ ṣe dáadáa lójú ayé yẹn kò sí gbọ́dọ̀ yọ nígbà tó yọ òpin kí wọ́n fún bẹ́ẹ̀ yóò lè ṣe wà síyà tó bá jẹ́ wà síyà ṣùgbọ́n gbogbo kó sì wá lóla rẹ̀ síbi ọlọ́wọ́ rẹ̀ wọ́n. wọ́n á rí kókó láti wọ̀ tó fi wọ́n tó bá ti wí wọ́n lè fẹ́ tó sábà máa ń lẹ́nu ìgbé tó sọ gẹ́gẹ́ àjára ti wí. ìdígi. lẹ́yìn tí ìdàgbé ìlú àti ìgbàlá ìwà fún yẹn láti wá ti dá òwe láyé tó sọ síbẹ̀ tí mo bá kú o. bẹ́ẹ̀ni àwa máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà gẹ́gẹ́ bí àbòfin wa ti sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà a máa ń sọ ìgbé ìgbà tó bá ti mọ̀ pé òun tó dẹ́rù bá òun lọ̀rọ̀ lọ́yà dé nàìjíríà ládẹ wa lórílẹ̀-èdè tí èsì pé sẹ̀ríà ni wọ́n ti kí ni o ìní wọ́n ń lò ń bẹ̀. léèdè tẹ́mi bá sá kú ni mo bá kú ìta ẹ̀rẹ́ sọ pé ẹ̀ẹ́dẹ̀ máa retí wíìlì kan ẹ ká sì mọ̀ yìí pé wọ́n pè bó ṣe wà ní ọ̀rọ̀ láti bẹ́ torí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn òbí nígbà tẹ́mi ò ti tẹ̀ ló kú kẹ̀kẹ́ tí wọ́n pè mo bá kú kẹ̀kẹ́ tẹ̀ tó àwọn tó èmi máa ń sọ ọlọ́pọ̀lọpọ̀ ọba tí wọ́n bá dé àwọn amòfin bẹ́ẹ̀ tí wọ́n sọ ibi tí wọ́n bá kú tẹ́ o ìlànà Islam kódà èèyàn lè ná sọ pé tí wọ́n bá kú tẹ́ o àmọ́ àbáyé ni kí wọ́n ké sí tó bá wà láyé tàbọ̀ mọ kéwù rẹ̀ tó bá kọ́ ní ìmọ̀ yẹn tó yẹ wọn ni kó fún ẹ kó lù èèyàn ti yẹ kí lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti sábà máa ń bẹ̀rù olùkókò bá sọ lẹ̀ ọlọ́ọ̀tara àrà wàhálà kò ìgbà tó burú bẹ́ẹ̀ náà.

ṣé ìwà tí àyẹ sọmọ yẹn yóò mú wá sí ìmùsẹ̀. ẹ̀yọ́ ní àní mú wá sí ìmùsẹ̀. àyàfi tó bá jáde pé àlìwọ́ ara sá àwọn tí ó jogún yẹn tí wọ́n bá ti ìmùtọ́wò rẹ̀ ni tó ọ buwọ́lù kò sì pọ́sibù tó ọ buwọ́lù tọ́ba wáyé bẹ́ẹ̀ tó kọ́ni sádàkà nìyẹn àní mú wá sí ìmùsẹ̀ sọ a ti ogún á kẹ́gbìyànjú ká ṣe dáadáa pẹ̀lú wípé àwọn àyọkù kúkú dì í àwọn ọ̀kan nípa bẹ́sùn kájé kékeré yóò fi sọ́dọ̀ ẹni yẹn àwọn bí ọkọ̀ àwọn pàǹtí yòókù àbí ilé yòókù tó ọkọ́ ẹ̀hẹ́n òun ni káwa lọ́ọ̀ kékeré ni o á lọ di mọ̀ sọ̀rọ̀ bá nìyẹn di sọ̀tún bá báyìí pé wọ́n lè bu ọ́lù ọba dà ṣùgbọ́n kò pọ́sibù tí wọ́n bu ọ́lù èyí tó da àjèjì pé kéèyàn bá fi sínú àsọ́lẹ̀ ẹ fi wọ́n lé ọlọ́run darí wọn gbà bí ẹ bá jáde láyé kí wọ́n fi ìfẹ́ di ẹ̀ wọ́n lọ́ Ìlú ẹ̀sìn náà méjèèjì mọ̀gàn mọ̀gàn kí òkú bímọ ó ti kó lọ ẹ̀sìn. Wọ́n wá ní sí àsọ̀ọ́lẹ̀ wọlé mẹ́fẹ́. Tọ́lá sọ̀ọ́lẹ̀ ni wọn ọ̀dọ́ pé Mùsùlùmí nìkan la lè sàsọ̀ọ́lẹ̀. Bọ̀rọ̀ bá rí ẹ bí irú yẹlé yẹlé kù nìkan bóyá èyí tó tún lè kó sẹ́ẹ̀sì yẹn náà òun yẹn ló bá tó ń kọ́ ọ́fíìsì yẹn jù èyàn dẹ̀ ti mọ̀ wípé ti yàwó yẹn tọ́bẹ̀ yọ ojú fún òní fún tùpẹ̀ wọ́n ní àmọ̀ pé bàbá kẹ́lẹ́ lójú wa ń tò ṣùgbọ́n wọ́n ti tùpẹ̀ sí tiẹ̀ sọ àtọ́lẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́nu tó rẹ̀ yẹn lọ́wọ́ báyá lọ́fíìsì yẹn nǹkan bàbá àmà jẹ mùsùlùmí bàbá àjẹ mùsùlùmí yẹn lè fún látọ́lẹ̀ ṣùgbọ́n ọgbọ́dọ̀ ju àlọ́ ọba jù lọ apa àgbọ̀lẹ̀ yẹn jẹ́ ájì ìfúnṣọ́ alùpàtìrì alùpàtìrì làbò náà náà wọ́n ti kò sọ̀rọ̀ ṣe lọ́wọ́ wí. wọ́n ní sèyàn lè wẹ̀ pẹ̀lú gbígbóná bẹ́ẹ̀ ni o bí yẹn bá rí pé sùn táwọn dé báyẹn bí yẹn wọ́ ọgbọ̀n ọ̀dọ́rọ̀ yìí là lórí lọ́fà fún yẹn ọlọ́wọ́ àìlàfù yẹn ni pé ìwẹ̀ yàrá bá ni wọ́n gbà lérò yẹn náà wàlékún sọlá tó wà káàtó. náà. ká ọ ní ṣe ájúrò fún ọ. wọ́n lẹ́nìkan bẹ táwọn bá gbé ṣùgbọ́n ó fojú jọ ẹni tí ń ṣe súnà àbí ṣùgbọ́n kò ṣe é dáradára nítorí pé yẹn ń kọ̀ fún pé tó ń ṣe ọ̀dà ọba fún yẹn lé kọ́ bá pè ní àfa àfa à ti fa àwọn ọ̀rẹ́ sí jù bẹ́ẹ̀ lọ ìyẹn máa wí ní ti padà jẹ́ ó lè jẹ́ sùúrù yẹn lọ́wọ́ ọba lọ́dún padà rọ ẹ̀mí rẹ̀ pé pé الدار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت